níta tó wà. ìwọ náà ni mo dúró dè o ò lè lọ ibiṣẹ́ léde o. kí ló ṣẹlẹ̀. ohun tí àgbàlagbà rí lórí ìjókòó tọmọdé bá gun orí òrùlé kò lè rí o òye làgbà wò ó. ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù jésù kristi. ẹni ẹbí n tó fẹ́ rí náà ló ti rí. mi ṣẹ́yìn ṣẹ́yìn kọ́ ni mo bí fún ni ah. ìkàlẹ̀ ṣe ìkàlẹ̀ ṣe yìí. ìwọ fúnra ẹ ní ká ó sọ ná lé ọmọ abirùn lórí wọ ọ̀nà lórí àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni ó ti ẹrí sọ. Ah. pẹ̀lú ọmọ abirùn tó bí kalẹ̀ tí mo rún wọlé rún wọlé rún wọlé lórí tó kọ̀ tí ò kó oúnjẹ abirùn ẹ hmm. jọ̀ọ́sẹ̀ pọ́n bá tiẹ̀ fi já lọ́wọ́ n tó kọ lù ẹ ó yẹ kí wọ́n gbèrò àtìlá. èwo ni ha ò rí pò gọ̀ ò lọ́pọlọ rárá tí wọ́n kọ́ ẹ ìwọ ló gbà ni àbí wọn ò kọ́ ẹ rárá ṣé kò yẹ kó mọ̀ pé tágbàlagbà bá ń sùn tó ń sùn àsùnwọ́ra báyìí wọ́n ẹ̀ jí. kíni ẹ. kí ló ń dùn kù táyé fẹ́ bàjẹ́ ewu ń wèrè gan-an wọn bá bí wọn bá jáde òun sọ fún mi pé o fẹ́ lọ bí kò fẹ́ lọ jẹun. àbẹ ah, fa ẹgbẹgbẹ alẹ. orí kí ló mú ọ ọ̀tá ẹran mi o tú ẹran mi tà láì sọ fún mi ah ikú ti pọ̀ bẹ́ẹ̀ mo wí o wo wọn gbọ́dọ̀ dú ẹran mi o wọn gbọ́dọ̀ dú ẹran mi o bí wọ́n bá ipa ẹran mi gbà pé ìwọ náà ti kú pátápátá. bí mo ṣe máa délé láàárọ̀ yìí mo bá wọn wọ́n ru ìbọn sórí mi ó ń sọ wípé tó o bá tún jalè wọ́n máa pa owó ẹ̀ka wọ́n kàn ń jalè náà èyí ló máa gbẹ̀yìn ẹ̀bọ kò ní jẹ́ bí kò ní jẹ́ bí kò ní jẹ́ bí. ta lẹni tó sọ fún ẹ. ohun tí mo kàn fẹ́ kó yé ẹ ni wípé ṣóòrí ọmọbìnrin tó pè níyàwó yìí àgàn ayérayé ni. kí wàá ní solution bá. Ah, kò sí nǹkan méjì ju wípé kó wáyàwó mi bẹ́ẹ̀ ni wóbìnrin mi tó máa bímọ fún mi kò jù bẹ́ẹ̀ lọ. ẹ wo ti sú mi o wọ́n ti sú mi o ẹ wá bá mi kìlọ̀ fún ìyàwó ìyàwó yín nílé o kí ló dé náà wọ́n lè máa bẹ̀rẹ̀ sí máa fi tìlọ́sí mi nínú ilé ọkọ mi kí ni mo ṣe fún kí ni mo rà ń gbà wọn èmi àtọ́mọ́ mi ò jẹ́ ká gbẹ́nu nínú lẹ́yìn. bó o ṣe ń tọ́jú àwọn ẹran yìí gan ó dáa ju bó o ṣe ń tọ́jú àwọn ọmọ rẹ lọ bẹ́ẹ̀ ni. kí a máa fún ọmọ mi ní pákí jẹ àbí. o lè gé ewé tútù fún wọn gan. pápá náà ti dá lójú máa pẹ̀lú. ó yà ọdún náà mi pa lóyún. ọyẹ ìwọ kó bẹ kó akẹkẹ wọn kó akẹkẹ wọn. ibi ló wá rọwọ jọlọ sí n tó gbélé náà ló ti ń jóná yẹn. mo gbàgbé sùn lọ ni mo. wàá gbàgbé sùn tó sùn kalẹ̀ bíi bíi láì lóyún láì lóyún. Ah, you are under oh arrest. you are under arrest. oyè wọ́n ni mo sọ wọ́n ni mo sọ ẹ̀fẹ̀. àti mo mọ jẹ́ kó bá mi o. sọ ti bá fi mọ̀ fọ ẹsẹ̀ mẹ́rin ó yẹ máa pé wá ní. ẹni tí ò sí nígbà tí Ọlọ́run mú ìyẹ̀pẹ̀ tó mọ yín tó ṣẹ̀dá yín ó ṣe máa wá máa sọ pé báyìí ló máa rí fún yín. Ah, ah. ọ̀rọ̀ ṣìwó ló ń bá mi sọ yìí. girlfriend ti tẹ̀lé. x ni sá ẹ má yẹ kó tó jà x ni. báwo ló di x. àná ni ó ti di x ni ó ti di tèmi lé nìyí ọlọsẹ ọgá wọ ìtọ́jú ọlọ ìfẹ́ ni tọ́sẹ̀ lójú mi mo wà lápẹ́pẹ́ wọn. jíjí tó jí mi lójú oorun nísìn ó lè mọ múrí fọ́ mi. Ah. ẹ má bínú ma mo rò pé kẹwàá jẹ nínú orí ọ̀fẹ́ Ọlọ́run. ṣé mo sọ fẹ́ pé e, ebi orí ọ̀fẹ́ Ọlọ́run pa mí àbí mo bá yín jẹ lánàá mo bá yín jẹ ń jẹ. wọ́n kọ́ ọ rántí sọ fẹ́ bẹ̀ bí aya rẹ pé ó ti dágbére ọ̀nà ọ̀run ah, ah, ah. ó dágbére ọ̀nà ọ̀run fún ni o fún ẹran mi wá láàyè ni o. gbogbo oore tó ń báyọ̀ ṣe ń lé ayé pátápátá tí èèyàn ń gbéṣe mi ò fẹ́ kẹ́ ṣe kankan nínú ẹ̀ mọ́ o láti sin lọ kí ẹ̀yin bẹ̀rẹ̀ sí máa dààmú lórí. ẹsẹ̀ méjì lọ́sẹ̀ mi ò gbà nǹkan lù báyìí. alákọ̀ọ́kọ́ ó kanlẹ̀kùn gbàgbàgbà ó fi jí n lójú oorun bẹ́ẹ̀ mi bá sì ń sùn èèyàn jí mi ẹlẹ́ẹ̀kejì ìwọ wá fi Jésù lọ̀ mí ọlọ́run fẹ́ rà ń padà àbí bẹ́ẹ̀ kọ́. nǹkan tó ṣe é ni pé mo fẹ́ kẹjọ torí ẹ̀ lọ ẹ mú mi wẹ̀ wọ́n fẹ́ gbé àgbẹ̀ ẹjọ ẹ̀ ṣàánú mi. ṣé ìwọ ọmọ tí wọ́n ń pè lágbàlagbà ni ìyá lóde apọ̀ bí ẹ̀pẹ́ lẹ̀ àwọn àìfúnni ládìyẹ sì ti gbòdì ẹnu lọ́wọ́ ẹni. ó ń hóye ó ń rógbà ó ń rógùn. kí ló ṣẹlẹ̀ kí lẹ gbé dání yìí ṣe fẹ́ dáná gini kí ló ń yẹ kí ló ń gbùdùgbùdù nínú ilé kristẹni. ọmọdé kí ni. ó láyà akẹ́kọ̀ọ́ tó o bá fẹ́ gbiná. gbiná kí má dìbí lọ́wọ́ ẹ wo jésù mi ju gbogbo kọ́tà ẹgbẹ́ dání lọ. wàá gbiná o. ẹgbẹ́ nígbà gbiná o. jésù mi jù. wàá gbiná o. jésù mi jù. mo fi o jésù mi jù. wàá gbiná o. Coming soon on Okiki Premium TV. Ọ̀yọ̀ ni èmi ní kìnìún tó fọ́ ọdún kìnìún yẹnu ya. Kìnìún àgbáyé ọ̀dẹ ẹwà bẹ́ẹ̀ ṣe wà o. Ẹ ti gbàlejò. Ìbòjú fún gbogbo ọmọ kékeré. Ìbòjú fún gbogbo àgbàlagbà. Ìbòjú fún gbogbo aláìgbọràn ọmọ. Ọ̀dọ́ ń sẹ̀. Ẹ̀jẹ̀ wà lójú wa tó tẹ́ bá ṣe é ní àyẹ̀wò akọ ẹlẹ́. This what belongs to Caesar to Caesar. Gbogbo owó tó bá wà ní pátá ni kẹ́ kó. Ẹ àwọn ìbòjú wọ́n strike níbo alright àwọn boys àdébẹ̀ ṣinṣin. Everybody drop your weapon. Drop your weapon. Ó dà ìgbọ́dọ̀ ní burúkú làwọn tó ní ẹ. How dare you talking to an officer like that? Aṣọ́ká ẹnu ká ní gbé. Nonsense aṣẹ́rù ẹnu rẹ̀ ní gbé ọ̀rọ̀ tí òkùnkùn tí bá bá yẹ sọ ni rẹ̀ ń gbọ́ tí wọ́n fi sọ̀rọ̀ mi tán iye yìí ò gbọdọ̀ sọ. láti ọ̀gá mi báyìí. èmi ni. nígbà yẹn kọ́. i'm the one. ẹyin méjì ayò ìṣúmọ́ra yìí á bẹ̀rẹ̀ sí fún ẹyin létí. ó gbá mi létí. ta lẹni náà ta ló tó bẹ́ẹ̀ ìlọ́yà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 ọ́fíìsà má jẹ́wọ́ mi ì mọ̀ bójú. anybody tẹ bá rí tó fẹ́ ṣe mọ̀nàmọ̀nà nú àwọn criminal nìyẹn shoot at sight ni. it is time for war and war they shall see. wo see as e dey see me so na inside war i grow i just like war.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 Coming soon on Okiki Premium TV. ẹ kò sí wàhálà náà máa expect mi by three máa ti àmà yọjú sí ẹ má wọrí ok later ẹ. Eh. Hmm. Ah, ṣé ẹ bí ẹ má bínú pé mo dá ẹ dúró ẹ ká máa lọ. Ah, o mọ̀ pé gbogbo ọ̀nà ni aráalé ẹ̀ ń wá láti kúrò ní division wa Ara aráalé mi o aráalé mi pọ̀ gan o. Hmm. ọlásùnkànmí of course mo dẹ̀ like nǹkan tó ga sọ fún well played. ah wọ́n wọ́n gbé sí lójú ni o wọ́n jẹ́ eh? kó yé pé yes ẹni tá a fẹ́ ń lù tó ń darin ó tún fẹ́ lọ bá yé àwọn ẹlòmíì jẹ́ ní another division nìyẹn náà yes. mi ò rí irú olórí burúkú bẹ́ẹ̀ yẹn rí látìgbà tó ti wà ń bí kò ní àṣeyọrí ẹyọ kan báyìí bó ṣe wulẹ̀ kó mọ wọ́n tún wá mú operation kékeré báyìí ẹyọ kan wọ́n tún fi test ó tún fail ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìjà rẹ̀. ṣàánú má jẹ́ ṣàṣetì o. àmì o àtẹ̀mí náà iṣẹ́ àwọn jẹ́ Olasokanmi. Yes, sir. How are you? Yes, sir. Ẹ Yes, sir. Okay. Now you uh, hand over suspect yẹn fún Sokanmi. Okay, sir. Kó lọ up. Okay, sir. All right. Ìdájà bìrì bá lu kí afẹ́ kù ní. Ọ̀gá. Ọ̀gá. Kí ló ṣẹlẹ̀? Ọ̀gá. Kí ló ṣẹlẹ̀? Ọ̀gá ọ̀gá sà. Ọ̀gá sà. Yes. Ọ̀gá sà. Mo mú bọ̀bọ̀ yẹn lọ. Nísìnyí báyìí, ó dẹ̀ disappear. Ah! bẹ́ẹ̀ ni ojú everybody ni ó disappear sísìn. ó disappear kí ló sọ. ó disappear sí. ibo ni yẹn ti máa ṣẹlẹ̀. ibi ni sa ah. ibi ni sa ó disappear sí ni ṣé wọ́n ò rí ṣé wọ́n ò rí. ẹ má jẹ́ kí sọ̀rọ̀ sa. ẹgbẹ́ sọ wọ́n ò rí ṣé wọ́n ò rí. actually sa eh, ó disappear but ẹ̀yin máa mọ̀ ń pa ẹ̀. Ah, èmi ṣàfi mọ̀ ń pa ọ̀gá. sukọ mi. sa sukọ mi. sa ṣé o mọ tó ń sọjá lẹ́nu sa. mo mọ tí mò sọ. ṣé o wà all sa. mo wà okay. are you sure. yes sir. mo lead the team lọ mú èèyàn a dẹ̀ mú èèyàn yẹn débi mo ní kó hand over ẹ̀ fún ẹ kó lọ tì mọ́lé ó wá sọ fún bó disappear. ẹ ọ̀gá sà eh, ọ̀gá sà eh. ọmọ yorùbá ni mí ọmọ yorùbá ni yín sà eh. so ti yẹn yín sà bẹ́ẹ̀ ṣe fa fún mi tí mò ń fa lọ sà ojú mi ló ṣe disappear ojú everyone. will you stop that rubbish. okay sir. ìsọkúsọ wo ló ń sọ jẹ́ lẹ́nu yìí. yes sir suspect ní disappear àmọ́ ẹ lọ́wọ́. mọ wa lọ́wọ́ sà. ṣùgbọ́n ọ mọ tí mo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣá ọmọ tó ṣe yẹn ọmọ gravity tó ṣe yẹn àbí no problem ó mì wípé ìwé àti ẹni yẹn ẹjọ́ ṣiṣẹ́ bí ni. no no ọ̀gá sà ọ̀gá sà mo fi gbogbo nǹkan búra sa. iṣẹ́ yìí ni àjọ ṣe sa for a very long time ti ṣe ẹ mọ how active tí mo wà sa. yes ó disappear mo ní ó di sa. no problem ó disappear di sa. it's okay that's alright that's okay lọ lọkẹ ọ. Ah, lọ lọkẹ ọ gbọdọ fẹ ẹjọ rẹ. but what what's the meaning of all this what's the meaning of all this kí ni túmọ̀ eléyìí. ṣé mi má kò sí change o bóyá kó padà wá ó dà ó dà ó ṣe. ǹlẹ́ kú ọrọ̀ ajé ń bẹ̀ o. ẹ ra ma. ṣe é ta. yes ma. ẹyìn yóò ṣe ta gàrí yìí. Ah, ṣé ẹ wá ra gàrí ni àbẹ wá wọn jẹ ṣé ẹ fẹ́ jẹ tán ni ẹ gbé tọwọ́ yín yẹn sílẹ̀ náà ah, èmi ò ní mi láwìn tí mo fẹ́ tà fún yín lónìí torí eléyìí tẹ́ jẹ sílẹ̀ ẹ tì fún mi lówó. ọmọbìnrin yìí àṣírí ò ní tú owó pọ̀ lọ́wọ́ mi ni má san gbogbo ẹ̀pọ̀ tí n bá ti ní. ẹ wo ẹ máa lọ hmm? ẹ máa lọ mi fẹ́ wàhálà ẹ máa lọ ẹ tẹ bá tẹ bá bu yẹn sẹ́nu tẹ bá bu sẹ́nu tí n bá kó gbàdúgbò yìí ẹ ẹ ní rìnà délé ẹ sọ gàrí mi ló ń jẹ àárọ̀ ẹ sọ dọ tọ̀sán ẹ sọ di talẹ́ gbogbo ìgbà lẹ máa wá ṣọràn yín sí mi ni ẹ ti jẹ gbogbo gbá tán lórí mi. ìdá má bínú ẹ gbé e sílẹ̀ ẹ gbé e sílẹ̀ ẹ máa lọ ẹ gbé e lọ ẹ máa lọ ẹ máa ẹ máa lọ ọ̀nà kí máa lọ. Mm, ẹ máa lọ ẹ má sọ mí do onígbèsè ẹ má sọ mí lórí burúkú ẹ máa lọ ẹ lọ ẹ rí wọn gbogbo ìgbà náà ni wọ́n á wá lọ́sàn-án wọ́n á wá láàárọ̀ wọ́n á wá lóru wọ́n á wá gàrí wọ́n máa wọ́n sẹ́ni wọ́n máa wọ́n sẹ́ ẹ rí bọ́n ṣe rí wọ́n máa sọ̀yàn dó ní gbèsè tán. ẹ ǹlẹ́ máa o. ẹ rọra jàre àǹtí ẹ káàbọ̀. ẹ jọ máa mú fẹ́ ra gàrí ni. yes ma. báwo lẹ yìí ta èlò lélẹ̀. eléyìí hundred naira eléyìí two hundred. two hundred ẹ bá mi ta lọ́dẹ lọ́dẹ náírà yìí mẹ́ta. ìyá ìṣẹ̀ sí múnú bí mi àbí àbí kí ni gbogbo kí ni gbogbo rádaràda. ah ah kí ló dé so iyẹ̀pẹ̀ lẹ́ ń tà tẹ́ ní gàrí lẹ́ ń tà. ẹ ṣe sùúrù o kì í ṣe yẹ̀pẹ̀ o kì í ṣe sùúrù gàrí ni o mo ti ta dáadáa lónìí. gàrí ni ṣebí nǹkan tèmi àti yín jọ ń fojú rí ni so iyẹ pẹlẹ ń ta ẹ ń pè ń gàrí ẹ ń fún àwọn èèyàn ní poison jẹ. orí bẹ́ẹ̀ ṣe sùúrù nǹkan tá a lè sẹ́tù ń bí ni ẹ ṣe sùúrù oh! ẹ jẹ́ ká yanjú ẹ̀ ń bí o. ẹ̀yin lẹ ń bàlù jẹ lẹ ń pa àwọn èèyàn dànù kò sí problem àti mọ̀ọ́rù yín madam you are under arrest. ọlọ́pàá hmm? bẹ́ẹ̀ ni. ẹ ṣe sùúrù kí n ṣe sùúrù ẹ ṣe sùúrù kí n ṣe sùúrù ẹ nìṣó station. ẹ jẹ́ kí n dágbére ni. ṣé ló pé mo bá yín ṣeré ni. kọ́ríkà nìṣó station. ẹ gbà mí ẹ wo wọ́n ti mú mi lọ. Ah, ah, àwọn ọ̀bàlújẹ́ ó yẹ nìṣó station bá dúró ìbá yín sọ. ṣé ló pé mo bá yín ṣeré ni. ẹ wò ń bẹ káyọ̀dé rẹ̀ ṣé bá yín ní ọṣẹ kékeré kan kù lè bá yín fi ṣe. ẹ ṣe máa ń. ẹ jẹun kẹ́ ẹ yó. ọ̀ máa ń. inú tèmi ti kún mo ti yó báyìí ìyá ṣọ̀rọ̀ nǹkan kan yé mi mami mo bí tá a kù sínú bíbá yìí o ó pọ̀ dáadáa kí n má sọ nǹkan mi ṣùgbọ́n kankan ni òye mi mami bóyá tí rówó dáná bíbí pé à ń rí pọ̀nmọ́ à ń rírun nínú nǹkan tá à ń jẹ. ìjọlá ìbéèrè ẹ ti pọ̀ jù mami dẹ̀ ló bá ẹ jẹ́ kí ló dé kí ló tún béèrè yẹn fún ṣó fẹ́ dáwó padà fún wọn ni. mami mi ẹ̀wọ̀ yìí ló bọ́ ọmọ yìí jẹ́jà rẹ̀. tó bí yóò ṣe fi lélẹ̀ sí ó pé láàrin èmi àti ìwọ fúnra rẹ̀ ṣòwò lọ́wọ́ hmm. ó sì dé owó oúnjẹ ṣé kò yẹ kó béèrè yìí pọlọgbọn ọmọ ṣe ń ṣe nìyẹn jáde. àmì ìṣe jáde. ìṣọlá òòrì ara gbígbàdúrà ni ebó mọ̀ pé mo fọṣọ láàárọ̀. bẹ́ẹ̀ ni. nígbà tí ó fi di ọ̀sán tí mo káṣọ wọlé kí n kúkú má fi òròjú sí jẹ́ n tó ibi tí mò ń kó aṣọ mi sí bá ń gbogbo ẹ̀ má ń gbọ̀n pẹ́pẹ́pẹ́pẹ́ kí n tún ká ibi tí mo ti ń gun aṣọ lówó ti jábọ̀ ah! àṣẹ mo ti fowó kan pamọ́ síbẹ̀ tí mi ò mọ̀. mo ní ah! ọlọ́run ìwọ ló dáa tó yìí ìgbáyà bọ́ sọ́jà yẹ ṣe ń jẹ gidi fáwọn ọmọ mi. Ah, mm. Mm. Mm. ṣọpẹ́ ti balẹ̀ báyìí ṣọpẹ́ ti balẹ̀ báyìí nígbà tí mo lè bèrè ni. àmì ẹ̀wò àṣírí á máa bùjá mi. àmì o àmì o. àmì Jésù. madam gbogbo tẹ́ ń sọ lẹ́nu ìkó wa reasonable rárá o létí kejì ò gbọ́dọ̀ gbọ́ o pípé èho yù bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí ẹ̀ ń tá gààrí ẹ̀ mọ̀ pé yẹ̀pẹ̀ wà nú ẹ̀ ẹ̀dẹ̀ ń ta àwọn èèyàn káàkiri. ọ̀gá mi ìmọ̀ pé yẹ̀pẹ̀ wà nù mẹ́mí ìmọ̀ kò yé mi ọ̀rọ̀ tí mo ṣe ń sọ yẹn náà ni mo sì tún sọ kò kò yé mi bí yẹ̀pẹ̀ ṣe wà nínú gàrí mi mọ̀. ṣé ẹ rí kò yé mi kò yé mi tẹ́ ń sọ yẹn ó ṣe ló ń rùn létí mi ok níbo lẹ ti gàrí yẹn. oko ni mo ti máa ń rajà. oko bẹ́ẹ̀ ni sà àwọn nǹkan tí máa ń sọ fún yín nìyẹn nípa àwa ìbìkítà yín nìyẹn abẹ́ ṣe máa ṣe lóko ìgbẹ́ la máa ń rí ẹ máa kó oúnjẹ ẹ máa kó mọ́ yẹ̀pẹ̀ àwọn aláàrùn máa máa rúgbẹ́ máa dàálẹ̀ máa ṣe gbogbo ẹ̀ ibi tẹ́ ẹ sí ra gàrí lẹ́ẹ̀ ti da yẹ̀pẹ̀ mọ́ gàrí tẹ́yìn òdẹ̀ ní mọ̀. Ah, ah, rárá sá o gàrí tá à ń sọ̀rọ̀ èyí mo mo èmi gangan fúnra mi mo test ẹ̀ wò mo dẹ̀ tún ti ta fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí kó tó di pé ọ́fíìsà gan wá bá mi ra gàrí èmi ò mọ bí gàrí ṣe wá wọnú ìyẹ̀pẹ̀ tí yẹ̀pẹ̀ wọ gàrí tí gbogbo ẹ̀rọ mọ́ra wọn kò yé mi kò yé mi àmọ́ ó dàbí pé ṣe ayé ni. iṣẹ́ ayé mm. gbogbo àwọn ìrònú jàgàjàgà tá máa ń ronú náà nìyẹn ìṣe tí nǹkan bá ṣẹlẹ̀ gbogbo náà iṣẹ́ ayé ni gbogbo aláwa lórílẹ̀‐èdè tá à ń gbọ́ àwọn oníṣòro oríṣiríṣi orí ìdòrí tẹlifíṣàn pé ẹ àwọn ìdílé kan wọ́n jẹ ẹ̀wà wọ́n jẹ kíní kan wọ́n kú bóyá iṣẹ́ náà nìyí náà ẹtún sì máa ẹtún sì ń tú láti máa ìsìn lójú mi pé iṣẹ́ ayé kan ni orí kò yín yọ káyọ̀ pé bí a mú wà ní ọ́fíìsì àṣà ipo station yìí ni ṣé ẹ mọ bí tá bàbá yín báyìí ẹ ẹ máa dúpẹ́ lọ́wọ́ orí ni pé mo around if not so kò bá ti kọjá ẹ ṣe sàn bọ ọgá wọn ní bail is free. yeah yeah bail is free yeah. ẹ bọ gbogbo owó ọjà tí mo ta làwọn yẹn ti gbà sílẹ̀ ní káńtà. madam ẹ máa dúpẹ́ lówó yín ṣé ẹrú tán gbà lọ́wọ́ yín jẹ́ pọ́n gbà lọ́wọ́ yín káńtà yẹn owó ìtànà náà ń pè yẹn torí ẹ̀ mọ̀nà tẹ́ dá owó yẹn náà fi paná gba àwọn kíni kí kán lè paná bu kíni mọ́lẹ̀ kó má lè rúwé mọ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ yín yan. ọ̀gá ẹ jọ sá ó tún kù nǹkan kan sá. kí ló tún kù madam mi mọ̀ bóyá mo lè mo lè rí two hundred naira lọ́wọ́ yín kí n fi gbọ́kadà kí n tó rọ́kadà ọ̀fà tó máa gbé mi délé ni sà. madam bẹ́ẹ̀ lẹ ṣe gọ̀tọ̀ ni ẹ̀jọ̀ ẹ kó de kẹ́kọ́ lọ́fíìsì mi jàre two hundred naira kan two hundred naira ni kẹgbà lọ́wọ́ mi. ẹ má bínú sà ẹ má bínú sà. tápẹ́ tápẹ́ ọmọ ìta tó dá ni wà lẹ́nu àti máa bèrè two hundred naira lọ́wọ́ mi orí dáadáa ń ta yẹpẹ̀ mọ́ gàrí fáwọn èèyàn ní sars burúkú yìí. mọ́mi tolú kí ló ṣẹlẹ̀ látàárọ̀ a ti wáyín wáyín wáyín mo wáyín dé shop mi ò rí yín ọ̀dà tí tẹ́tú mú lọ́njọ́ yẹn mo débẹ̀ wọ́n náà wọn ò rí yín mo ti wáyín káàkiri. ọlọ́run ṣáà má jẹ́ àrí wàhálà àmì ọlọ́run látàárọ̀ tí mo ti kúrò nílé yìí bí mo ṣe ń dé ṣọ́ọ̀bù báyìí lọ́lọ́pàá ti wá mú mi. kí ló dé kí ló ń ṣe. èyí o mọ nǹkan tán ni mo ṣe wọ́n ní gàrí dàpọ̀ mọ́ iyẹ̀pẹ̀ iyẹ̀pẹ̀ wà nù gàrí wọ́n ṣàti mú mi látàárọ̀ yẹn bí mo ṣe ń bọ̀ náà ni mo ń bọ̀ nílé in fact oh. ẹsẹ̀ mi báyìí ni mo fi rìn délé kò sówó ọ̀kadà lọ́wọ́ mi. Ah, mọ́ mi Tolú ẹ fura o wọ́n ní iyẹ̀pẹ̀ dàpọ̀ mọ́ gàrí ní wọn tí ò ṣẹlẹ̀ rí eh. ah, àbí gbogbo ẹ̀ ṣe wá ń ṣubú lu àwọn fún ah. mi báyọ̀ bá ṣe ń pa àkàn báyìí nìkan ẹ tolú bẹ̀rẹ̀ láàárọ̀ báyìí ó bá ná pọ́n wọ́n ní epo ni ó epo lẹ́rọ ẹfun lẹ́po mu ẹfun lẹ́po mu àbẹ̀pọ̀ sí lẹ́nu àmọ́ lọ́hún ṣeun nígbà tá a bẹ epo sílẹ̀ kò síbi tí mi wáyé dé bóyá ẹnu òkun kan tẹ̀ lófun tó lúnu lé ni mo wáyé dé ṣọ́ọ̀bù mo wáyé dọ́dọ̀ àti kò síbi tí mi wáyé dé lágbè ọ̀nà wọn ò rí ẹ wo àtẹ̀wá dúpẹ́ epo gbọ̀ ààrẹ ti balẹ̀ ọlọ́run ti ṣe ọlọ́run ṣe láṣetán ni o ṣùgbọ́n kò tún pẹ́ báyìí tolú tún ṣeré díẹ̀ báyìí níṣẹ́ olú bá tún bẹ̀rẹ̀ kọ́ àfi bẹ́ẹ̀ ni pé wọ́n ní kọ́ fe ni àbá lọ rọsàn wẹ́wẹ́ àkóbò ọlọ́run tún ṣe wọn ìgbẹ́ni tolú fi káàdì ẹ̀ àfi ìgbẹ́ni tolú fi dákẹ́. ẹ ẹ ẹ mọ bí mo. àṣà àlẹ́ ni wọ̀. ẹ ọlásùkò mi èmo ní kàn mọ ẹkọ òun sẹẹlì wa. ẹ ṣe kan sá. ẹ ọlásùkò mi sá hmm, kí ló yìí jẹ tó gbé bí àkóbá àdábà ó yìí jẹ pọ du èrò tí ń wáyé èmo ní kàn mọ ẹkọ òun sẹẹlì pé kó wá sígbà tó bá jẹ pé ọ̀gá mi tí ò tiẹ̀ ń wo àwọn nǹkan tí ọmọọṣẹ́ mi ti ṣe ni iṣẹ́ àti bọ́ lọ́wọ́ ẹ̀ kí ló ìṣẹ̀lẹ̀ tó bá lọ mú ọ̀daràn wá láti ta ṣùgbọ́n kó ló lọ ṣiṣẹ́ yẹn ó lọ ṣiṣẹ́ yẹn wọ́n wá hand over ilé lọ́wọ́ àdìgbò dànù sálọ kí ló yìí ṣẹlẹ̀. ọ̀gá mi ò understand. o understand. kò yé mi rárá ni ọlọ́run mi ò lè sọ pé nǹkan báyìí ni ọ̀gá ìjọ ẹ̀ẹ́bù mẹ́jọ ẹ̀ẹ́bù mẹ́sàn. ẹ sùkọ́ mi inú mi dùn pé yorùbá nìyẹn ọlá sùkọ́ mi àbí orúkọ yẹn orúkọ yorùbá gidi ni tó bá dé bọ̀ bó bí ṣe sọ yẹ kó ti máa yẹ ẹ wọ́n ní ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n kó tó ká fi gbogbo ẹnu sọ̀rọ̀ ẹni tó bá lóye lórí ẹ̀pọ̀yẹ wà lórí ẹ ọmọ Yorùbá nìyẹn ẹ̀dẹ̀ máa ní bí ẹ̀dáni bẹ̀sì máa wà tó bá lọ bá wọn kó nárètì kan tó ṣẹlẹ̀ yìí fún ẹ tó kò sínú iṣẹ́ ìjọba pé báyìí ó yẹ kó ti yẹ nǹkan tó mi sọ yìí ah, ah, ìwọ̀nba díẹ̀ tó kù tó máa fi rìtáyà máa ẹ̀kọ́ dismiss ẹ̀kọ́ lẹ́mìṣẹ́ yìí. ẹ ṣe gan sa fẹ́ kó adjust. I will sir. okay so bí tí mo sọ̀rọ̀ díẹ̀ ń bẹ ni kò fẹ́ kó tó gbọ́. thank you sir. okay thank you sir. ṣe nǹkan sọ. ṣe sọ. tó ṣiṣẹ́ lọ́wọ́ ibà yẹn tó wà kó last kínní. ọmọ mi ò ti sùn ṣòro dàbí ẹni pé mo ṣe iṣẹ́ yàn torí mi ò rò pé ayé ni mo ṣe wá. gbogbo àwọn ẹgbẹ́ mi tàjọ wà nídìí iṣẹ́ yìí púpọ̀ nínú wọn ti fún wọn ní promotion kìdẹ́ ṣe pé wọ́n mọṣẹ́ jù mí lọ kò sí ẹni operation kan tó wà ń ta tí mo lead team kankan jáde fún tí ó wà successful tí n bá ti dé wọ́n á tún gbéṣẹ́ mi fún mi from one department to another department ni wọ́n máa ń change mi fún every time bó ṣe ń lò mí tó nínú iṣẹ́ ọlọ́pàá kò sí promotion kankan fún mi ìyà ti pọ̀ jù ìyà ti pọ̀ jù kò dé síṣẹ́ mi tí mo rò pé mo lè ṣe mọ́ mo ti dàgbà ẹ wojú orí mi màmí ìgbà tó sú mi ni mo ní pé kí n sọ fún yín o ìgbà tó sú mi débi kan mo wọn kí kò rí lè kàn yín púpọ̀ bọ̀ mo ní kí n sọ fún yín ni kí n sọ fún yín. Ah! Ọlọ́run ó mà dé rí mi má ṣe mí lábẹ́ amọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dàdúrà mi ládé ọlásùnkàn mi jọ ọkọ mi má jẹ́ oṣù mo mà dé ń gbàdúrà mi ò wò yín níran sórí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́ fi fún mi ìkọ̀ọ̀kan báyìí ni mo máa ń fi orúkọ yín sínú àdúrà mo dẹ̀ mọ̀ wípé lọ́jọ́ kan lọ́jọ́ kan ọlọ́run á dé àdúrà mi ládé àdúrà mi á gbà lórí yín má jẹ́ kó sú ẹ̀jọ̀ ọkọ mi gbogbo ẹ̀ sì máa níyànjú sórí promotion tó sọ pé wọ́n fún ẹ ẹ jẹ́ ká gbàgbọ́ pé kò tí ì kàn ẹ́ ní tó bá ti kàn ẹ́ tọ́lọ́run bá lóun dé báyìí wọ́n á máa fi promotion yẹn wọ́n á máa fi wá ẹ kiri jọ kàn mí kí á ṣe sùúrù. ẹ ṣé mo appreciate yín ara nǹkan tí mò ń sọ náà nìyẹn <sighs> in like four months n sin promotion mi máa dé yes wọ́n máa fún àwọn èèyàn ní um, ọ́fíìsì wa àti káàkiri ní gbogbo country tí ò bá ti kàn mí this time around mọ́ mi akàn mi mo ti gbọ́ tí ò bá ti wá kàn mí àtèmi àtìyàwó mi ibi là ń bọ̀. Ah! kí ló ṣẹlẹ̀. Ah, kí ni káwọn ará àdúgbò máa sọ. ohun tó bá wù wọn kọ́ sọ nílé ìyá mi. Ah, irọ́ irọ́ ah, ilé tèmi gan tí mò ń gbé tó ṣe pé mo ṣe ń ṣa owó ilé jọ ni kó tó pé mi kò tiẹ̀ ní débẹ̀. ẹ lè bọ́ wa ẹ lè bọ́ wa. kì ṣe ti yẹn ọkọ mi ìtìjú ńlá ni báwo ni wàá ṣe máa sọ pé wà tìyàwó ẹ wà kó padà sínú ilé mi irọ́ kò jẹ́ kó rí bẹ́ẹ̀ wò wàá túbọ̀ múra sádùúrà mi àdúrà mi máa gbà eléyìí tó ló ń bọ̀ yìí ó máa kàn yes ma. o jẹ́ ká fọkàn sí bẹ́ẹ̀ má jẹ́ kó sú ẹ má ròpin o torí ọlọ́run gbogbo yín pátá báyìí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lè máa ṣe rere lójú ẹ̀mí mi o ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lè máa ṣe fún mi jẹ o ọwọ́ yín máa tẹnu bẹ́ẹ̀ ni mo sọ. ọ̀rẹ́ mo ti gbọ́ màmú. òkè lówó ibi kan ń pè mí náà látàrí ọ̀la ti wà bí àárín kankan. ayé àgbọ̀kadà ayé ah. àgbọ̀kadà tún gbà wọn ò gbà kúgbà o. ó ti tó ó ti lé almost one hour ká ti dúró sí ibà yìí sí. wà lọ fún yẹn ibẹ̀ ni mo sọ pé mo ti lọ sí owó tí mi ò gbà. mo fẹsẹ̀ nínú nígbà tí mi rówó gbà mo rìn rìn rìn títí tí mi ò mo máa jà gan ọ̀kadà mo ti kí ló máa ń ṣe yẹ ìṣẹ́jú. ó jẹ́ lé o. mo jà gan ọ̀kadà má sọ fún fẹ́ kó máa. pàṣẹkẹ. ó ti gbé jẹnẹrétọ̀. ẹ kí o ṣe rí rí kan bẹ. kúgbà kúgbà kúgbà. kí ló ṣẹlẹ̀ mr man. ẹ wá ọ̀gbẹ́ni kí ló ṣe ẹ àìtí ẹ wá dújọ ẹ fi mí sílẹ̀ ẹ sún síbi kí ni pọ́bẹ́mù yà ni ẹ sún síbi jọ. ṣé kò ṣe máa ń gbéyàn gáràjì yìí ni ni wọ́n lè jẹ́ máa lọ jẹ́jẹ́ mi. ọlọ́gbẹ́ni ṣe sùúrù o ṣe sùúrù o. ẹ ò jẹ dúró síbẹ̀ mi kúrò ń bẹ̀. àìtí fóyín dà. bàjẹ́ gí mi. mi ò ráyè tiẹ̀ fóyín kọ́ ẹ ti. kẹrẹ ayé yín bẹ́ẹ̀ ṣe wáyé gbọ̀ bẹ́ẹ̀ lójú gbọ̀ tó ní máa jábọ́ láyé yín mọ̀. jẹ́ wá ẹ̀mí ọ̀gbẹ́rì ló ń ṣe. dọ́kìnì. tó ń fọ́ọ̀mù sí gbogbo ọlágbọ́ra. ó wọlé wà lórí ẹ̀. ẹni mímọ̀ ẹni mímọ̀ ló lè kébì fò lélẹ̀ wọ́n máa ja ilẹ̀ káàkiri ẹgbọ́n ẹ sọ pé ẹ ń gbé bẹ́ẹ̀ wá jọ gbé bọ́ wá fún mi jọ mo máa sọ lẹ́yìn náà ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ṣe kí ni ẹgbọ́n wọ́n máa sọ lẹ́yìn náà ẹmọ tó ṣẹlẹ̀ ẹmọ tó ṣẹlẹ̀ níta máa kí wa yìí ó ti sọ wá lẹ́nu kan tó jẹ́ pé ó lè pé ó máa fi ìlú pa ó yà á bẹ́ẹ̀ jẹ́ ìjẹ́ ọdún mọ́mú ẹjọ́ ẹjọ́ ló fún yàn pé kí ló ṣe bẹ́ẹ̀ ló máa ṣe bẹ́ẹ̀. èmi mọ̀ yìí bọ́dà mi ẹmọ tó ṣẹlẹ̀ èmi respect yìí o adẹ́kọ̀ yìí jẹ gan but níta máa kí wa yìí ó ti sọ wá lẹ́nu gan tó jẹ́ pé wọ́n kàn máa jí fún jẹ́ ní tì ọ̀gbẹ́ni kí ló ń ṣe náà kó lè sọ ọ̀nà ìsọ̀tún kí ló ń ṣe náà tó tó wọ ẹ̀mí. ok kí ẹ fẹ́ kí n ṣe ń sin báyìí kí n fi lẹ́fọ̀ ẹ̀yìn ok kí n fò lè lẹ́fọ̀ ẹ̀yìn ò ní ẹ̀gbọ́n ọlọ́pàá mọ̀ yín ni o àmọ́ ẹni súwìtì yín o àmọ́ ẹni súwìtì yín o ọ̀nà ó dà ẹ sọ̀rọ̀ pẹ̀trọ́ọ̀mù ẹ sọ̀rọ̀ pẹ̀trọ́ọ̀mù ẹ fún mi lọ́wọ́ epo mi jọ jẹ́ àmọ́ ẹ̀ tí wọ́n ti pọ̀ ẹ fún mi lọ́wọ́ pẹ̀trọ́ọ̀mù ẹ fún mi lọ́wọ́ epo mi jọ ẹ ti ẹ ti fún mi ẹ fún mi lọ́wọ́ pẹ̀trọ́ọ̀mù ẹ ẹ bá gbé sọ́dí kí á sọ́dí kí á lọ ọ̀ṣọ́lẹ̀ lẹ́yìn náà ooo mi lágìrú gbogbo lẹ́yìn náà ọ̀ṣọ́lẹ̀ lẹ́yìn náà. búrẹ́dì mọ́kànjú mami mami iye bá kanjú ẹ wá wo nǹkan ẹ má bọ̀ ah! mami ẹ má bọ̀. mo ti mọ̀ kí ló dé ah, ah, ewo ló dé kí ló fariwo tó pọ̀ tó yìí. ojú ta ni iye bá jà. kò bá yọ kankan jà kò bá yọ jà ó lè lò jà ọpẹ́lọpẹ́ wa níbi ní gáràjì wọ́n ti pátán díẹ̀ ló kù wọ́n ti kí táyà bọ̀ lọ́rùn báyìí wọ́n ṣáná sí báyìí ló kù màmá gbogbo wa la mọ̀ ládùúgbò epo ọmọkùnrin mẹ́ta lẹ́bí tán rí gọ̀lọ̀tọ̀ gọ̀lọ̀tọ̀ dáadáa kí ló wá dé tẹ́ ẹ̀ tọ́ wọn ẹ tọ́ wọn torí ọjọ́ alẹ́ yín ni ẹ tí òbí ru àwọn ọmọ báyìí tán dẹ̀ leegun lápá láti ṣiṣẹ́ ẹ fòye tó dáa yé wọn màmá ṣe gbọ́ ọlọ́run á fún yín wò ó tá a bá rí tá sọ bíi pé kàlàwà náà ni o ẹ ti gbọ́. ẹ wò màmá òótọ́ lọkọ mi sọ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn o díẹ̀ báyìí ló kù kan dáná sun wọn wọ́n ti fi táyà sí wọn lọ́rùn kọ́ lọ mú kọ́ mú ṣáná kan ṣáná sí wọn ló kù kí ló wá dé fóònù ń fóònù lọ́sàn-án gan láì ṣalẹ́. Ah, ẹ wo bí kí wá kí n tọ́ wọn. ẹ tọ́ o wọ́n nà gan o kẹ́ ẹ bá mọ gbogbo ara ẹ̀. torí ọjọ́ alẹ́ yín torí á fún yín wò ṣẹ́gbọ́n ẹ jẹ ya ya lọ. ẹ ṣe ẹ ti ẹ ṣe tẹ ẹ jẹ kí wọn sọ táyà sí lọ́rùn ẹ ṣe o ẹ ṣe mo dúpẹ́ o. ooo àwọn akó wọn yọ. sórí n tó fetí mi gbọ́. ọmọ mi ni ò mọ̀ mọ́. ẹ mọ̀ mọ́. ó jọ fún mi ni. ṣé ẹ ń gbọ́ wọ́n ní mi ò kọ́ yín mo bímọ mẹ́ta gọlọtọgọlọtọ ìkankan òyàn kó ọjọ́ alẹ́ mi àbí ọjọ́ alẹ́ mi ṣe pàtàkì ẹ ṣeun mo dúpẹ́ o ọkọ àtìyàwó ẹ ṣe. màá mi ṣe kò tẹ máa. mo gbìyànjú o mo ṣe wọn tí mo lè ṣe o. ṣé kò tẹ máa sọ nìyẹn. kí ló yẹ kí n sọ. ẹni sùn ẹni ẹni sùn fún ẹtì ẹ kí ló dé jọ. àmọ́ àbáyé sọ fún ẹni ẹkọ ń dojú tì wá ní ẹkọ ń dojú tì wá ní ẹkọ ń dojú tì wá ní ọmọ àbáyé sọ ẹni gbọ́. ká má jáwọ́ ṣe náà ni. ṣe báwa dẹ̀ ti ṣe tiwa. kọ́mọ ọ̀dẹ́kù kó má sunkún rárá. ẹ eh? wo èmi ti ẹ̀fọ́ gbọ́ gbogbo àwọn ìròyìn bẹ́yìn ọlọ́mọyẹ̀kọ́ ọmọ wa kú ṣé oyún ni ká rò ni àbí ká ro wàhálà tọmọ bá dàgbà téèyàn máa ṣe. ó wá ń jalè káàkiri inú yẹ́ ẹ̀ tó ń dùn. èmi ò bóyá ó fi ṣe nǹkan mi orí tí o máa ń ṣe bí ọkọ tí wà nǹkan ṣe sí ṣé kó wọn pọ ọmọ tó bá ń jalè tó bá yá ó máa padà gẹ́yẹ́ lè ti jẹ òrítọ́ tó máa ń sùn gbogbo ènìyàn. wo. èèyàn ò ní rí ọ̀kadà kò ní rí mọ́tò á kàn dákẹ́ rọ́rọ́ ṣáá. ìṣèjú wa fẹ́ rè mí báyìí. má jẹ́ òun lẹ. kódà gan-an ìtàn gbọ́n mi. Ah, ìtọ̀kẹ́. pènìkà pènìkà wa ní pé kó o bọ̀bà ṣé wàá ra bẹ̀rẹ̀ síbí kí ni kí ni kí ni. Eh, mo kú o eh, ẹ jẹrẹ mo kú o ah, tèmi ti bá mi. oyún tó kún wa látọdún márùn látọdún karùn wá. bá ló ṣe ṣe mo ti dáràn mo ti dáràn yé yé ìdíkọ̀ ọ̀sán báyìí mo ti ah, dáràn o. Ah, <laughs> máa pè báyìí ta ni mo pè báyìí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah, báwo ló ṣe ṣe báwo ló ṣe ṣe. mákànjú ọlá màmí ẹ̀yin ojú mi ni kó máa wò gẹ́gẹ́ bí iṣẹ́ tó ló fẹ́ yàn láàyò iṣẹ́ adigunjalè látòní lọ ó ti dọmọ kú ayé o ó ti di àgbà òrò tó ń dún nílé dì ó ti di oko ọba rìṣà sórí ìkòkò tó ń wò yìí omi ló wà nú ẹ̀ ìwẹ̀ ló dẹ̀ máa fi wẹ̀ pẹ̀lú kankan tó wà lọ́wọ́ mi kankan tí ò lọ́ṣẹ́ nú ni bó bá ṣe fi ń gbo ara máa fi omi wẹ̀ ṣó ti yé nígbà tí wọ́n bá ń wẹ ìwẹ̀ tó ń wẹ̀ lọ́wọ́ ìkòkò eléyìí iná la máa dá sínú ẹ̀ iṣẹ́ tèmi ni nítorí pé tó bá ń wẹ ìwẹ̀ yẹn lọ́wọ́ iná inú ẹ̀ ò gbọ́dọ̀ kú hmm. tó bá ti wá wẹ̀ tán ìwọ mú kànkàn yẹn padà fún mi màá jù sínú iná yìí nígbà náà ni iná náà lè kú kò jù bẹ́ẹ̀ lọ ó yá. ẹ ṣe máa mi ẹ ṣe gan ẹ ṣe mi ò ní gbàgbé yín o máa mi ẹ ṣe gan ẹ ṣe mi. oyin ládùn ọ̀sán. ọmọ ọlọ́sàn ìrè o. oyin ládùn ọ̀sán. ọmọ ọlọ́sàn ìrè o. oyin ládùn ọ̀sán. ọmọ ọlọ́sàn ìrè o. ẹ ká sà mo wà pàṣà. ah two hundred ni ẹyọ kan ni bọ bí mo ṣe rí bẹ ṣe fresh mo máa mú lẹ́tà méjì. ṣe àlàyé fi story rẹ fi story rẹ àwọn àti ẹlẹ́wọ̀n mi alpha. ẹ wo ẹ wo ẹ mọ kàn um, alpha. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀dọ̀ ilé máa náà ni mo ti bọ̀ yìí ibẹ̀ ni mo kiri gbà so research ni mo dẹ̀ ṣe níṣẹ́ ó fún mi pé mo máa dé ní Thursday. ok yeah. ok tó bá dé Thursday gbígbà olùmọ̀kọ́dà next day ló máa padà which is friday. the next day. akanake. ṣé iṣẹ́ yẹn ti pọ̀ lọ́wọ́ ìdìbò àṣẹ náà because dáhìn fò yìí ò tí ì bí ọ̀tọ̀ tó dé ẹ̀ tí wàá bọ́ ó dé mi. ẹ wí ṣe kò ṣe lè káwọn kò yẹ ẹsẹ ẹ wí wọn wà ní pẹ̀lú. ìsáàṣì tí mo ṣe ó jẹ́ kó yé mi pé bọ̀bọ̀ yẹn kò ní bìlíìfù nínú pé àgbówó ló tẹ́ gbówó lọ báńkì ẹ̀ ó ní bìlíìfù nílé ẹ̀ pàgùn pé tóun bá ti dé bẹ́ẹ̀ yẹn ó máa gbówó lọ ní street ni kò sí tó kàn pẹ̀lú kó gbówó lọ tẹ àbí báǹkì kan bùṣì gidi ló ń gbé bọ̀ ok ok so now um, àwọn mélòó ló ń bọ̀ àti pé táìmù ló máa dé. bí ọwọ́ ọ̀sán yẹn ló máa dé and then wọn àti ìyàwó ẹ̀ àtọmọ kan ojú tó wà bẹ́ẹ̀ ni pé ọmọ yẹn má pa o ọmọ yẹn research tí mo ṣe pé òun kọ́ ló ní o òun kọ́ ló ní o okay okay okay kò But wàhálà. bọ mo tún mo mo máa padà lọ síbẹ̀ ṣá. no o ní ìdàtí wọn lọ síbẹ̀ má wọrí another place ní kò lọ wọ́n ṣáà lọ another place má worry, má worry. àwọn ojú wàá mind business àbí ọ foríko náà nìyẹn. bàbá yìí ti pè ara ìbalẹ̀ ológbójúgún lórúkọ tá à ń pa àwọn ayé. afẹ́fẹ́ lẹ́lẹ́ ló ń ṣege kan wẹ́luwẹ́lu àǹjọ̀nù tó ń pín rẹ. ẹ múlẹ̀ tèmi wà. wọ́n kàn ju wọn lọ́dún jọ. kìíní ti gòkè àjà ojú tó lé ojú tó lé ojú tó kó dé ọdẹ ọdẹ ọdẹ ọdẹ mọ. eo eo ọmọ kò lè dán kọrin kọrin ọlá nídìí. Mr. Lino, that's what they call me. Craft boy, kogi lady. Ìṣẹ́gun owó, owó ṣeré. Everyday like a holiday. pẹpẹpẹ ọmọ má lọ́nà gẹrẹ jálọ bẹrẹ rẹ àríyá ló ní rẹpẹtẹ ó yá rẹpẹtẹ àríyá ló ní rẹpẹtẹ everything don pẹpẹpẹ ọmọ má lọ́nà gẹrẹ. lóore mi fà sọ láti dòdò láti dòdò láti dòdò kò rí mi ọmọ kò bá mi. I'ma get my loving lover. This Africa radio, girl is taking over. Iṣẹ́ gbowó, owó ṣeré, everyday like a holiday. Ṣáná wọlé, kó wọlé, àwọn tèmi kájọlá kò ó ní kí n faraya. a tó lórí garara, owó ọwọ́ mi tó gara pa, ṣèbóhun ló fẹ́ làlàlà. Everything not play play play. ple ple Saigo ple ple ple Jide Fedia ple ple ple Jide Abatan ple ple ple Kìsẹ́kì Saidi ple ple ple Ṣèyí solution ple ple ple Ṣado Nino ple ple ple Bọ̀sùn Àríyá ple ple ple Gaza Gaza ple ple ple Ilé ní Ọ̀kasha ple ple ple Tọ́jú Skoda ple ple ple Ọlọ́rọ̀gbọ̀ ní Istanbul ple ple ple Láyé Mẹ́sì Oye ple ple ple Lampard Richie ple ple ple plẹ́. ọba mẹ́wàá ọ̀pọ̀ plẹ́ plẹ́ plẹ́. ojú ọ̀dẹ ń jọ mi. ìyá má kọjú ọlá o. Ah, ọkọ mi ò ti dé. má mi ń bolẹ̀ wá. Ah. Ah. káàbọ̀ ọkọ mi ǹdínlẹ̀ ǹdínlẹ̀ ǹdínlẹ̀ kí ló dé ó pẹ́ díẹ̀ látìgbà tó ti pè mí pò ń bọ̀. kó lè bá a dáná ni. yóò sì dá. ẹ má bínú fún ilé rẹ. o tún gbé nǹkan wá fún mi. bẹ́ẹ̀ ni ó di dandan. <laughs> ní gbogbo ìgbà ó di dandan máa ń mi bẹ́ẹ̀ tí ẹ rí ah, òbí tó bá tọ́jú ọmọ ó dandan ni kó jọ̀rọ̀ ọmọ ó káre ó káre ó kú ọmọ ṣe òbí tó dẹ̀ ń pọ́n mi hmm. ó tọ́jú ó di dandan kí n tọ́jú yín káre káre káre ẹ kú tẹ̀ ń pọ́n mi ó sì ní jábọ́ <laughs> ó káre ọkọ mi ó kú ọmọ ṣe ah, ah, ẹgbẹ́ yìí hmm. e sílẹ̀ náà eh. ẹgbẹ́ e sílẹ̀ máa ń mi nǹkan kan ń ṣẹlẹ̀ ńsàlẹ̀ màá dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ ẹ rí. nísàlẹ̀ wa bẹ́ẹ̀ ah, ó yá ìṣó ìṣó ìṣó ìṣó. ẹ máa rọra o. ẹnu ẹnu lẹsẹ̀ fi ń pa kúrò ojú ọ̀nà. mo fẹ́ kẹ́ ẹ rí nǹkan kan ta ẹ̀rọ. ìyá àwọn tí ń bọ̀ yìí. ẹ̀rọ mm, mm, ó ṣe olówó rí ó ṣe. màámi mo ti sọ fún yín dáadáa rí mo ní tí ẹkún bá pẹ́ ìdálẹ́kùn ayọ̀ ń bọ̀ lówùrọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. òbí tó bá dẹ̀ jìyà lórí ọmọ ẹ̀ ni. Mm ó di dandan kó jẹ́ ọ̀rọ̀ ọmọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni màámi mm-hmm. ẹ̀yin lẹni kíní kékeré mà. kò yé mi o èmi ni mo ní mọ́tò yìí. màámi ẹ̀yin lẹni. èmi ni mo ní eléyìí. lágbára Ọlọ́run tó tóbi tó yìí. lágbára Ọlọ́run. mákànjọ́lá. lágbára Ọlọ́run ìyá mi. ah mo ń bọ̀ náà ewo ló ń gbọ̀n mọ́ mi lára. ta ló ń dààmú màámi. ẹ mẹ́sẹ̀gì ni. Ah, ah. aláàtì ni o ẹ̀gbọ́n ẹ̀ ló máa fowó ránṣẹ́ sí mi five thousand naira màámi àbúrò rí nǹkan five thousand hmm. ó ṣe. màámi mo ti sọ pé kí ẹ má máa káyà yín sókè mi tó bá jẹ́ two thousand ni ìyẹn ẹ̀kọ́ fi yẹn ṣe kínní ni mm-hmm. èmi má kàn ju ọlá máa tọ́jú yín. mo ti rí mo ti rí àpẹẹrẹ. òun ní máa mi ẹ jẹ́ ká lọ síbi tọ́rọ̀ wa ọkọ̀ bọ̀gìnì tí mo bá yín gbé wá ah, èmi nìkan tán bẹ́ẹ̀ ni màámi mọ̀kànjọ́ ọ̀la wà á túbọ̀ máa rí ṣe wà á túbọ̀ tá a tún ní jàre tá a ní. Ah, ẹ̀gbọ́n ẹ̀ náà ló ń pè yìí o òun ló ń pè. ẹ lò ó mi mo ti rí mo ti rí five thousand naira tó fi ránṣẹ́ bínú kẹ̀ ẹ́ kí ni mo fẹ́ bínú sí mi ò jẹ́ bínú pẹ̀lú pé wọ́n ṣẹ̀ṣẹ̀ promote ẹ níbi iṣẹ́ náà o five thousand naira péré ló rí fi ránṣẹ́ sí ìyá ẹ ó ti dáa kò burú ọlọ́run á máa yé wa ó ṣé o ó ṣé ó dàbọ̀ ó ṣé. màámi màámi ah! <laughs> ẹ tún yọ sẹ́gbọ́n mi pé gbọ́dọ̀ wọ́n promote wọn. Eh, Mami, ẹ wo ẹbí kọ́kọ́ kúrò ẹbí ti kọ́kọ́ kúrò. ó tẹ̀ bá wọn anybody kó má send anything sí eh, mi. mo lè má gbà lọ́wọ́ ẹ̀ gan mọ́. ojú ọlá yó hmm. yín ó tó yín. ó jọ oúnjẹ lọ. màmí ó yó mi o eh, eh, ó yó mi ọkọ mi. ẹ ṣílẹ̀kùn kẹ wò nú ẹ. báwo máa ṣe ṣe. jẹ̀mbá yín ṣe ẹ̀mí ilé ilẹ̀ máa tẹ̀. ó ti dó ó ti ṣe. Ah! wọ́n ti dáràn. màmí. èmi mo lélẹ̀. màmí máa kọ́ wíwá o wíwá máa máa wà fúnra mi o ṣùgbọ́n màá kọ́ fún ilé tó máa máa wà nínú. ó jẹ ọmọ rẹ̀ o. Ògúndépọ̀ Ògúndépọ̀ Ògúndépọ̀ tó bá ṣe pé bàbá rẹ Ògúndáre ló bá bí ọ lóòótọ́ jẹ́ rí ọ. èmi wọ́n yẹ mo kẹ́rù ọ̀fẹ́ kan. wọ́n jì ó sí ọ wípé orí fífẹ́ yóò mú orí ah! lọ wí fún wọn lé sọ pé àti ìran rẹ àti tògúdépò lóyún mú mi lù yọ. ojú mi ti pọ́n mo fẹ́ kọ́ mọ̀ wípé n ò fògùn ńlá kóró. ó gọ bàbá rẹ ògùn dárí gọ. èmi ọ̀pọ̀ lẹ́nu. Ah! èmi ajífa onígbò rágbìjì láti kẹ́lẹ́ orí omi tí dẹ́rù èmi ti kẹ́nu gbọ́ kẹrẹ wà lọ́dẹ tí mo yá kọ́tò tí gbogbo wọn yá. ọba ni mò ń ṣe èmi ìrújú àwọn òòṣà lórílẹ̀. wọ́n ní akíndí ẹlẹ́gbẹ́ ọ̀rọ̀ jẹgbọ́n. mo fẹ́ fi tí mo fi ń jọba hàn. kẹ́ni wọ́n sọ tèmi fún ẹgbàá mi o mo ti jọba ó ti pa. ẹni ọba pààyàn pípa ni wọ́n pa. òkè giriwo dológì nínú kẹrin awọ ọmọ lè sọdẹ ẹ dọ̀bẹ̀lẹ̀. èèyàn tó bá bú mi lẹ́yìn mi ìfàlókọ́. ẹ ń fi ẹ̀sùn kàn mí ẹ pé mi pa ọba. níwà ló lè ọ̀wẹ̀rẹ̀ aráwọ̀dá náà ògúnnú akasabarapọ̀ ọmọ kélébé. ibi mo kàn jẹ́ kábíyèsí ní òní ìfẹ́ rẹ bẹnu ọkàn mi. lọ́láwọ́ fi lọ́kàn. nǹkan ayọ̀ lẹ́yìn o. ẹ̀kẹ́ ni gbélérú òpó ni kì í jákòdì àgbà ó yẹ. gbogbo ògbésẹ̀ gbogbo ẹ̀ ni mo ti gbé lórí ìyún adé o àápò òkè ìrajà o. ìyún adé ọmọ ọba wa ó ní bẹ lórí ìrọbí láti yẹjọ yìí. ọmọ ò bímọ. ọmọ ò bímọ tí ò ní nílà. ọ̀rọ̀ bíyàwó ẹ̀ bá má mọ̀ mú káyé tó yí àwọn baba yìí bá sun yín ẹ ṣe bọ́lẹ̀kẹ̀ lulẹ̀. odò tó bá gbé gígùn kò ní farare sàn ìwọ náà ti fàkótí rọrí báyìí kò ní jọ gbádùn. kòkò tó gbé ọdẹ mọ́lẹ̀ ni tó fi dẹ bọra lónìí olónìí náà ni wà á dán padà ṣáájú ilé ọ̀hún. mo fẹ́ lọ rí gbogbo kò ní. èmi ló sàtìmọ̀ tàmà gidi lọ́gbẹ̀ẹ́ tó. Ah. ìjọ mẹ́kẹ́ bá fojú dígí ọjọ́ náà ní pẹ́lẹ́dà rẹ̀ pàdé. ìrọ̀ eh, ni ìrọ̀ ni ìrọ̀ ṣe é wọ̀ èmi gẹ́gẹ́ ló ṣà. Coming soon on Okiki Premium TV. Ah, ah. ìwọ àti wọ ẹ lọ lọkùn ọ. ẹ gbọ́ tẹ̀lé wa náà. Ah. ọ̀rọ̀ bá ṣe lọ tàbí láàmú gan máa ń. sọ́sà. how are you. Ah, so Sókànmí sir congratulations thank you sir ẹ pẹ̀lẹ́ thank you sir ẹ gbogbo effort ẹ̀ là ń rí yes sir ẹ ó dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé tó bá ti bẹ̀rẹ̀ nǹkan ó máa ń fẹ́ parí ẹ̀ bẹ́ẹ̀ sir torí aláṣeyọrí lọ́lọ́run dá ẹ ẹ ṣe gan sir a discover pé gbogbo àwọn notorious armed robbers tí wọ́n ń da ìlú láàmú ìwọ ló máa ń mú wọn wá sí station wa yìí ah no no no no no i'm happy for you. ẹ ṣé gan sir eh, thank you sir just keep it up okay. ẹ ṣé sir ẹ dẹ̀ bá mi dúpẹ́ gan lọ́wọ́ àwọn team mi náà. oh so gbogbo ọ̀nà really try gan seriously. good good well ẹ kúṣẹ́ ẹ kúṣẹ́ well done well done. mr ifaki ẹ ń wọn gan sir ifadi ah, ilé ń bẹ̀rù fún náà <laughs> but it's okay that's all right yes, that's okay ẹ kúṣẹ́ yes, okay well done all right. Yeah. Yeah pé bẹ́ẹ̀ ló ṣe mi má má jẹ́ pòfo má jẹ́ pòfo má jẹ́ pòfo calm down má jẹ́ lẹ́sẹ̀ bùtẹ́ òfin. duty ẹ ẹ máa fún wa ní tààtì ṣe kàdábẹ́ ṣe náà. ẹ gbogbo nǹkan tẹ ìbéèrè náà kọ mo ti kó fún. hello what is happening there now. checking his documents sir. ẹ ẹ bọ̀ tí ẹ bá ti pé yẹ kó máa lọ. all right sir lórúkọ tó béèrè náà ni mo fún wọn o wọ́n ṣàbí akérògùn lélẹ̀ tó ń dá mi dúró. calm down akérògùn ni a mọ̀. ẹ má bínú ọ̀gá kò mí ni pé bàbá ẹja akérò ká má ṣe ti búùtù ẹ. officer on duty. open your boot. olùkọ́ tẹ béèrè náà ni mo fún wọn. open your boot. ẹjúmi tí wọ́n ní ẹ̀bẹ̀rẹ̀ ìwé mo ti fún yín ní. open your boot. open your boot. it's okay it's okay. get inside your car let it go. Take care, can't get out here. Get out. Can you imagine? Can you imagine? It's not his fault, son. It's not his fault. Yeah. Okay. Very, very.

èmi máa kọjú ọlá dẹ̀njà láyé olórí burúkú ìdúró tì ẹ ń dá mi dúró. àyùkẹ́tì ọ̀gá ló dá ìfọ́ sà. ayọ̀ bẹ bàjẹ́ ni ẹ ní sọríire ẹ ní sọríire movement. bẹ́ẹ̀ ni sà sir yà bẹ́ẹ̀ ni in fact i expect kan lè gba róòmù yẹn rárá ẹ ní ẹ ro twenty yẹn ni nínú housing estate yẹn ni ibẹ̀ ń gbọ́dọ̀ wa àwọn check point níbẹ̀ ni ẹ bẹ́ẹ̀ ni sir sir àmọ́ bí mo ṣe ń wò mo ṣe ń mú fún yẹn sir ó dà ní pé i lọ́n to your office ẹ ibẹ̀ náà fẹ́ gbà ẹ bẹ́ẹ̀ ni sir tí tí ẹ tẹ bá lè àlejò àwọn boys kan dó mo wà sure pé àmà àmà àmà rí wọn mú èmi gan bá ní kí wọn bá yín sá o pẹ̀lú àwọn boys mi àmọ́ mo ti wound mo ṣe máa ń sọ̀rọ̀ yìí sà ẹ eh, àwọn ló fà á tí mo fi ń gbọ̀n lóhùn sà ó serious kan sà ẹ eh, sà ok sà sà wèrè eh, ní ọmọ yìí o. lẹ́rù sẹ́ ò sọ̀rọ̀. Maka. Maka. Inú bí mi. Orí mi gbóná gan-an yẹ kó mọ̀ pé nǹkan tó bá kọ sí sísì yìí ó gbọ́dọ̀ máa kọ náà sí mi ó dẹ̀ mọ̀ pé tí bá tún látún tí bá máa látún padà ẹni tí ló lè ṣẹlẹ̀ mo fẹ́ gbé ẹdẹ bẹ́ẹ̀ ni kò jẹ́ kí n kò jẹ́ kí n mọ nǹkan tó lọ kí ló ṣẹlẹ̀. tí ló jẹ́ kí n gba lẹ́nu ẹ̀ danger ìrókò ti sọ̀rọ̀ ó lóun fẹ́ wo tó bá dẹ̀ wèmí àtẹ́mọ̀ kébi tó bá wó sí ó máa bá àdìgàn ọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n yìí ó ti le jù o. ẹ̀gbọ́n mi ajé ẹgbẹ́ náà ni ọmọ ìyá mi mi padà fún ẹ o mi rẹ̀ yìí rere o mi lè wá sùn kí wọ́n mú ná kí wọ́n láìsàn òrùlé o kí wọ́n kí wọ́n tó mi lórí o omi jẹ́ jẹ́ tó ń gbẹ̀rẹ̀ ẹ̀rù kan tó ọmọ ìyá mi táwọn fún èrè ìbọn àtọ́ta pé ṣé káwọ́ apẹ́nubọ́ ti dánú omi ẹgbẹ́ ẹ̀rẹ́ ẹgbẹ́ wa ẹ̀mí máa pẹ́ ẹ̀rọ máa bójú ẹ̀jẹ̀. ẹ ti lọ stop that guy thing. ẹ wọ́n fà á jẹ́. kí ló ń sọ náà ẹ̀gbọ́n mi kí ló ń ṣe ẹ náà àtẹ́bàtì ìwájú ṣe mítìn náà rárá spyro spyro spyro àtẹ́bàtì ẹ̀ ti jọ ṣe mítìn náà rárá ni èmi ò ro igbó yẹn kẹ́yìn gan ẹ̀yin méjèèjì pẹ̀lẹ́ máa sọ orúkọ báyìí lójú mi ẹ má jẹ́ káwọn ọmọ ìwà dọ́sọ́ náà ẹ̀rí à ọlọ́mọ ìyá mi blood is thicker than water. bàbá ṣé mọ̀ pé small lè ní ó dẹ̀ níbẹ̀ ṣe rí mi kẹ́ tó fi mí sínú géèmù tí n bá jábọ́ lẹ́yìn yín sìn kò ju kẹ́ ṣe candle night kẹ́ kọrin àfẹ́kò lọ àwọn akọ́nà ni. bàbá ìmọ́lẹ̀ lèmi o ẹnì kan ò dẹ̀ lè pa mọ́lẹ̀ tèmi because ìmọ́lẹ̀ tèmi sọ̀rọ̀ mo máa pariwo mo máa sọ̀rọ̀. ìwọ wọn fẹ́ kí ìwọ ló fúyẹ́ jù mo ti fẹ́ bẹ̀ yẹn fún ẹ wọ́n ti paná mọ́lẹ̀. lágbọ́n ọlọ́run bá ní sunkún ara wa o ìjà àwúlò fúnra wọn gan ni o iṣẹ́ ìyàjọ́ ṣe ni òun náà wọn ọ̀nà ọmọ ni o ẹgbẹ́ ìmọ̀ kìlọ̀ fún o táwọn ní right wọ left ni o tí wọ́n lè tó wọn ní o aṣọ wọn yá mi yá àwọn yá mi yá mi yá èmi ká láwọn ọmọ pàdé àrùn ni o. kaka stop am if na play stop am hmm? you don tell me you don tell me don't worry i go do something but ẹ lọ́ba sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi báyìí. ok oya o ti ṣẹlẹ̀ o ti ṣẹlẹ̀ nìyẹn kí wàá di solution gbọ̀ngàn. ẹ ti fún mi last assignment. ajá ajá ló ń bá ah, irọ́ ni pẹpẹ ń pa ajá lẹ́ni ọkọ mi. adébíta wọn má ní má pariwo ẹ má pariwo. mi ì jẹ́ pariwo. àkànjú ọ̀la ń dára o. Eh? mo sọ fún yín pé mọ́tò tí mo rà fún yín ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀. mi ò wá láìkì ibi tẹ́ ń gbé yẹn mọ́ mo wá ní kí n wá ṣètò ibì kan sí yín mo ti fọ́nìṣẹ̀ mo ti ṣe all necessary things kẹ́ ẹ wọlé kẹ́ ẹ sùn lóko ibi tí mò ń sọ fún yín ni. kò tí ì yé mi o ilé tèmi ah, dúró ná ṣé o rẹ́ǹtì ẹ̀ fún mi ní. Ni àbí. màámi nǹkan ah, tẹ́ máa ń ṣe tó máa ń dùn mí gbà mí ni ẹ ti gbàgbé ọmọ yín ni mm. èmi má kàn ju ọlá. bẹ́ẹ̀ni. kí ni mo fẹ́ rẹ́ǹtì lé fún ìyá má kàn ju ọlá fún ìyá tó ń pọ̀ mí. màámi mo ra lé ìfún yín ni ní orúkọ tí ń gangan ni o ẹ̀yin lẹ́ni àtiwájú àtẹ̀yìn àtẹ̀gbẹ́ gbogbo ní kí ni tó máa wù yín lẹ́yìn sí i. má kàn ju ọlá dára o. màámi. má kàn ju ó ra àgbérìn fún mi ó tún ra àgbésùn fún mi ẹlẹ́dàá mi àṣé máa jẹ wọn ọmọ láyé mi ó máa ṣe wọn lóhùn ẹ má kàn jọlá wàá túbọ̀ máa rí ṣe ọmọ wa ṣe jù báyìí lọ fún ẹ torí pé òun dùn mí nínú ọmọ á dùn wọn náà wàá túbọ̀ máa ga sí i wọ́n tún máa ga sí wọ́n tún máa ga sí ó yá ilé ó yá yá yá yá yá. ẹ̀sùnkọ́ mi sà báwo ni yes sir ẹ ọ̀sán báwo ni. fine sir ṣé wàá pa yes sir. ẹ ẹ̀sùnkọ́ mi sórí gbogbo iṣẹ́ tí àwọn tíìmù ẹ̀ ṣe ti bá sọ fún ẹ pé o gba ninety nine point nine percent hundred percent ló gbà. thank you sir yes sir. ẹ àdéhùn àpò ní kíní kan ti fẹ́ kó ṣe fún mi pẹ̀lú àwọn tíìmù ẹ̀ tó bá dẹ̀ lè ṣe kíní yẹn fat ó máa yẹ kí eh, station wa yìí ká gba yìí níwájú area commander jẹ́wọ́ sí bọ́ọ̀yì. Eh, Makanjuola danger. <laughs> Makanjuola danger. sojú wa ti tíì mọ́ ẹ tẹ bá lè track ìbọ̀bọ̀ yẹn kẹ́ mu mo promise ẹ ṣùgbọ́n mo promise ẹ. we are working on it. We are working on it. we are working on it. very soon amount. Eh, sir actually èmi náà ti bá Sunkanmi sọ̀rọ̀ ó dẹ̀ ti promise mi wípé o máa ṣe n tó yẹ kó o ṣe and of course èmi náà trust ẹ ẹbìkan kò ṣe ń ṣe. <laughs> ẹ̀rí tá a rí yìí <laughs> tó bá fi lè track bọ́ yẹn hmm. mo pe ẹ̀rín ayọ̀ ló máa jẹ́. lágbára Ọlọ́run all right yes sir yes sir. <laughs> okay. ẹ eh, kò sí problem a ṣiṣẹ́ lórí yẹn ṣẹ́ ni mo mọ́tò náà. Come on. All right. Hey, Lisa. All right. Okay. Yes, sir. All right. Yes. Ah, babe. Ẹ lẹ̀ ẹ máa kó sùn ẹ̀. Owó ọjọ́ mẹ́rin mo san. Àṣẹ ń lọ́jọ́ kejì lọ báyìí ni. If you want to go home, let's go. Hmm? Ó turn tó náà láti joy? You turn on money, let him obey bó bá ṣe ohun tí máa ń ṣe mo lè decide pé mi fẹ́ gbélé fọ́dún mẹ́ta kí wá gbé òtẹ́ fọ́dún mẹ́rin ọlọ́run. ṣúrí àwọn tó ń fẹ́ yín wọ́n wà responsible wife material èmi ṣúrí ilégun òtún mi owó fine ju bíbá yìí lọ. ṣùgbọ́n ibi tó wá fọ́ ní ṣojú mo lè délé mi báyìí kí n wọnú compound màá dẹ̀ ti padà màá padà bọ̀ lóòótẹ́ ni. mi ò fẹ́ rí lifestyle yẹn. òtẹ́ máa ń dùn gan-an ní sọ pé kó wa òkè náṣà tí wọn bí bá ti enjoy láti bí abi days ago ètò náà nígbà ló lè ràn. kò sí wàhálà máa ronú sí ètò Lito, ṣó like music. kí ló sọ. ṣúre orí bọ̀bọ̀ tán ṣúre. ṣorí ọ̀kan tí mo fi pò ṣe. ẹ́. tó mo fi pò ṣe. Eh. kò sọ̀rọ̀ nbẹ̀ tí n bá ti lè pòṣẹ́ sí kan tó bá ti ní mínì ni máa ń pòṣẹ́ sí eléèkẹ́ kò sọ̀rọ̀ nbẹ̀. sórí bẹ́ẹ̀ àwọn kan tí mo sọ fún ẹ ṣó gbàgbé ṣáà. èwo nìyẹn. tíráyọ̀ kíní kan máa sọ sí mi lọ́kàn ṣá. kí ni. o ò bílẹ̀ pé mo lè sùn mọ́jú ṣá. ṣé mo ṣe kọ́kọ́ fún ẹ overnight ni. o ò ṣe ọkàn fún mi. kí ló wá dé tó sùn. nípa ọ̀bọ tó ń sọ yìí ni tó ń dàlú irú ni. ah Eh, jẹ́ rántí orúkọ ẹ̀ náà má má kọjú danger. òun gangan mò ń sọ. kí ló ṣe. nígbà táwọn á school eh. ọmọ mi ni o tí mo bá gbé etí ẹ̀ bá wọn máa gbọ̀n ni hmm. ó máa ń já àtọ́ lẹ́nu ni o nǹkan tí n bá sọ fún ló máa ń gbọ́ sí mi lẹ́nu o mú kálá lórúkọ ẹ̀ gangan gangan hmm. èmi tí mo kó máa padà kálá orúkọ yẹn padà rò ìgbà wá di pé ó ń ṣe rubbish ló wá sọ ẹ̀ di mákànjọ́lá danger irọ́ ló ń pa o ìyẹn bọ̀bọ̀ tèmi rí píkṣọ ẹ̀ tójú ẹ̀ le tó kó gbogbo kíní ẹwú ẹyọ sí rúgbọ̀n yẹn. sórí gbogbo mákànjọlá danger tó ń pera yẹn irọ́ ló ń pa o hmm. wọn ò bí da mo ní agbára ni hmm. bàbá mi gangan gangan ni ẹgbẹ̀jọ ológun kà. Hmm. àṣàbíjà ni mò ń fẹ́ o mo price tó gbélé bọ̀bọ̀ yẹn lórí tó bá lè mú bọ̀bọ̀ yẹn máa lọ máa ná bone straight. wo tó lówó tó gbélé lórí yẹn òun ẹbí inú mi fi dùn mo lógun gan-an èmi ọkọ ló ń pè ní agbára má jalè. má wá èmi o. babe mo ní àná o àná sáré àná ṣubú mo ti ní ọ̀fẹ́ tó bá gún mi ní gò kò lè ràn mí tó bá yìnbọn fún mi kò lè ràn mí tó bá sọkúta bà mí. mi ò lè trust ẹ mọ́. babe tó bá sọkúta bà mí kò lè bà mí ogun pọ̀ gọ́sẹ̀. ok nsìn tí bòbó yẹn bá tẹ wàá àpè nsìn káàzùm pé ó kò ó kò tẹ yọjú sí wàá bíbá ẹ̀ sí ó máa dákúlẹ̀ kí n gba ẹ̀ àbẹ má bàyẹ̀ jẹ́ tó bá dé ibà máa ba ayé ẹ̀jẹ̀ gidi gan ni tó bá kọ́ ṣe mistake pé lọ ìdíwájú wa ń gbà máa ba ayé ẹ̀jẹ̀ oh, tí n bá mọ lójú ẹ̀já gbẹ lára ẹ̀ tí n bá ẹ̀yìn sí kó máa bàjẹ́ lára ẹ̀. ó dáa gbogbo ẹni tó ń ṣe ń sìn yìí mo mọ̀ pa àṣìmá rí bọ̀bọ̀ ìlọ́jọ́ kan èmi ní believe kò ipa àṣìmá rí owó yìí àwa la máa gbà. kò ipa àṣìmá rí tí n bá lè pè báyìí sí sí sí sí kó díwájú wa ìfọwọ́dé bọ̀ ọ́ máa waste time báyìí sí let's go irọ́ ló ń pa. èmi tí mo decide pé mo fẹ́ jalè <laughs> ta ló fẹ́ mú mi ti má jalè. ó yá ó màá sọ ìdàkudà wá ni. kí wàá lọ máa ná aṣọ lẹ. Hmm. andy. tí wọ́n ń bínú tí wọ́n ń para wọn tó ń sọ o tí wọ́n ń pariwo tí wọ́n ń para wọn tó ń sọ o ah ara ìlú ṣẹlẹ̀ gangan náà ẹ wo ọdún káàtì kan ní gbòòrùn inú ayé gan o wọ́n tẹ́ ìdánṣẹ́ wíwẹ́ o social media ni o gbogbo everything ni o àwọn ìyá mi mi lè dúró ah, ọmọ ìyá mi yà wọ́n kì í sìn báyìí sí i agbára wà lọ́wọ́ tiẹ̀ agbára tiẹ̀ ọjọ́ lórí ọ̀tún wọ̀ ẹ̀fọ́ mọ̀ òfò àlẹ́bù ògbó ẹ̀rí rẹ̀ àwọn ìjẹ̀bù àwọn ìjẹ̀lẹ́bù lẹ́bù ni ṣé bá mú sí nǹkan wà á lọ ọkọ̀ àríkọ́ smile ọmọ ìyá mi ọmọ ìyá mi ọmọ ìyá àyájọ wà ògbó ẹ̀rí ọ̀tọ̀ náà òjà ọ̀tọ̀ náà òjà káwé àwọn tó yẹn náà àwọn yẹn nǹkan sọ̀hún ni àwọn yẹn. bò èmi èmi ìwọ spiro òyà mi ṣé o ṣé o lè gbọ́ ẹni ṣe ṣe ṣe ṣe ṣe ṣàrírù mọ́ ni wọ́n ṣe pé pé pé pé pé pé pé rà kó pé rà èmi. sìrọ́ bàkàlàkì. ó sọ ẹ̀rọ kankan. ìyẹn ẹ̀wọ́ náà o ti ń ṣojo. òjò kọ́ o. kí ló ń ṣẹlẹ̀. wọ́n fi rúgbó. kí ló ti ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí sọ fún mi náà ṣó ti ń lù ṣọ́ọ̀ṣẹ̀ lórí mi ni a ní kò sí ìwọ̀n tó máa ṣẹlẹ̀ lọ́pọ̀ pa ara ẹ balẹ̀. Ah, ẹ ẹ wo ó ti ẹ̀ dá ẹ̀yin náà ti gbọ́ rárá a ti wà ọ́nù báyìí bí ẹ ó fi kí àwọn wanted náà kí ló ṣẹlẹ̀ bí alẹ́ ṣe. Spyro ṣé wọn náà ń fọ́ ni. má kànjú. ṣé wọn fọ́ ni. wáyé tí mo ṣe ní fọ́. wọ́n declare wa for wanted. yes. declare wa wanted. yes. ẹ̀jẹ̀ ń gbọ́n kí ló ṣẹlẹ̀ ọgọ́ àwọn tí mo mọ̀ kọ́ ní ìní. ẹni stop stop. ṣé ìwọ bá padà kí kọ́lé ṣé ìwọ bá kọ́ lé. stop leave that one. àwọn ẹgbẹ́ òun lè ṣe. aṣọ òun tẹ lásọ náà lásọ yìí náà wọ́n ti kí àwọn tẹ̀sán pé wọ́n sọ pé mò ń gbọ́ mo ṣe ní má gbọ́ mélòó ni yàtẹ̀mí yàtẹ̀mí mẹ́ta ẹyọ kan ni yàtẹ̀mí bì ebi nìkan ni yàmí bì náà so what are you saying. Spyro ah. o àgbàgbọ́ ọ̀nà má kọjú ọlá mọ́. alaye ebi má kọjú ọlá danger. alaye Spyro o tó wọlé lẹ́wọ̀n tó máa fà nìyẹn. Ah at least èmi àti ẹ àtòkùn nìkan lásán àwọn tó kún yẹn kọ́ fún wọn lẹ̀ onígbọ̀n onígbọ̀n náà tó yẹ àwọn náà káwọn ló rà àwọn nígbé àwọn nígbó àwọn olóògùn ọkọ̀ ah. ló ń jáde ìwò fàájẹ rẹ̀ tó bá pọ̀sí wọn sáré fún wa ni owó kan wà nìkan ní ṣé èdè wá ìwà. sẹ́ni tó yẹ pé tó bá lọ sókè báyìí wàá gbà bọ́ ni ìbọn á dé ni ta náà bóyá bóyá ọlọ́fẹ́ àwa ṣẹlẹ̀ ń sì wàá dọ̀fẹ́ wàá dà so god. kò ní dákẹ́ ń fọwọ́ ara mi pa ẹ́ tí n bá ti ní kó calm down má calm down o ti ń ṣe jù o. àwọn ìyá mi. o ti ń ṣe jù o ọ̀rọ̀ kú ló wà bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì tí mo tún gbọ́kànlé ní lẹ́yìn mi ṣé ti gbàgbé ni. wọ́n ní tí ẹ̀rù bá kọ òkè tó kọ ilẹ̀ ó ní ibi a ṣe tún máa ń bí sí. ibi kan tá a ṣe ṣe hàn ní kí wọ́n máa ń relocate. ẹgbẹ́ ṣe sọ pé kì í relocate jẹ́ ká kúrò ní àjà relocate. èmi yes. èmi ṣé ti gbàgbé ni ẹgbọ́n mi tẹ̀ ń sọ yìí kó lè kọ́lẹ̀kùn àwọn ìjọba yìí kó wọ́n ṣe fún un ṣùgbọ́n èmi má kọjú ọlá dèjà tí bá kọ́ lẹ́ẹ̀kan wá sí lẹ́ẹ̀mejì. adéjà fọkàn ara yín balẹ̀ ẹ sọ fẹ́ pé ṣáà lè play ṣé à ń fọ́ ni. àwọn síbẹ̀síbẹ̀ ṣé ń wáìn mi ni. síbẹ̀síbẹ̀ náà ṣá síbẹ̀síbẹ̀ náà ẹsẹ̀ yín wá yẹn kó délé ẹ̀. tẹ́mi má kọjú ọlá dèjà bá ti ń sọ̀rọ̀ tí n bá sọ ẹ ní sùúrù ẹ máa ní sùúrù ṣé mo sọ fún yín ní kó má dì bẹ́ẹ̀ ni ẹ má fọ́ ọ̀nà kò sọ̀rọ̀ lórí ẹ̀ kó tó pé ọ̀sẹ̀ kan sì sí ẹ kọ sílẹ̀. ẹ máa kó òfin yín sá. tí wọ́n bá tún sọ kankan lórí tv yẹn ẹ má pè mí ní Makanju Ọlá danger. guy still on still ọ̀rọ̀ ìjọba ló wà lẹ́yìn tí ló fi win ìjọba. abúlé ogun ni wọn wọn yá mi yóò ń kọ ẹ yóò ń bẹ ni. ẹ ti ń wá èmi o ẹ ti ń wá èmi o mi ò ṣiṣẹ́ máa sọ kí ní ìfín kẹ́ rí bẹ́ẹ̀ o ẹ kúrò lórí ẹ mo ní kẹ́ ẹ kúrò ní orí ẹ. last sọ̀rọ̀ ẹ. Eh bọ̀ọ̀bí ọ̀ ìmà kúrò sà à aláyé bí wàá nílẹ̀. ṣé lọ́mọdé náà fẹ́ gbọ́ ní tì bẹ́ẹ̀ máa ká. ìyá ń dà mí. oúnjẹ ọmọ ó dùn lẹ́nu nítòótọ́. ẹ̀yin náà rí bẹ́ẹ̀. Ah, ah. Ah, èmi ò mọ̀ pé tó báyìí tó báyìí. àbí o. ẹ̀ẹ́dẹ̀ jẹ pẹ́pẹ́pẹ́. àmín àmín àmín àmín ká mọ́ tẹ̀gbọ́n kúrò ká tó fi tẹ̀gbọ́n kún àwọn ọmọ ìgbìyànjú. wọ́n gbìyànjú o. sára wọn ni. ìyá ń dà mí láti jọ ẹ̀ tá a ti wà ń bí tá a ní kẹ́ ẹ̀ yọjú sí wa ẹ wá wo bí ẹ bá mọ bí ẹ ṣáà ń lọ tìkọ̀ ẹ ṣáà ń lọ tìkọ̀. ẹ wo àfi kẹ́ ẹ má bínú àsìkò tí mo ráyè yìí náà ni mo ní kí n débi mo fẹ́ fi ṣe surprise fún ẹ. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ọpẹ́lọpẹ́ yín o ọpẹ́lọpẹ́ yín lára mi o ẹ̀yin náà rí bóúnjẹ ọmọ dùn lóòótọ́ tí bá ṣe ọpẹ́lọpẹ́ ẹgbẹ́ ọpẹ́lọpẹ́ yín gbogbo ìta ń sọ yìí bà má rí bẹ́ẹ̀ o. àmọ́ kì í dúpẹ́ lọ́wọ́ rẹ ni kí lèèyàn ṣẹgbẹ́ fún hmm. ẹgbẹ́ téèyàn wà èèyàn gbọ́dọ̀ máa rí ìdùnnú nínú ẹgbẹ́ yẹn ni. bẹ́ẹ̀ni hmm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àárín pẹpẹpẹ. àmì o àmì o. Eh, ìyá má kọjú ọlá hmm. ṣé ẹ ò gbàgbé ìkìlọ̀ ẹgbẹ́ fáwọn ọmọ yìí méjèèjì mákòjú ọlá àti ọlásùnkànmí. Hm? Hm? Ah, ah, ẹ máa wo obìnrin ẹ ti gbàgbé wípé ẹgbẹ́ sọ fún yín wípé ọlásùnkànmí kò gbọdọ̀ kọjú ìbọn sí mákòjú ọlá tó jábùrú ẹ̀ tó bá fi lè kọjú ìbọn sí i ọlásùnkànmí máa gba kó àbúrò ẹ̀ kú ni o tẹ̀yìn ọlásùnkànmí bá wá ti kanlẹ̀ akọjọ́ ọlá náà máa kú o. ìyá dá mi ojú ò ní tì yín ẹ ṣe tẹ ẹ rán mi létí. Ah. wàá gbọ́ o ìwọ gangan ni kó o múra o mm-hmm. èèyàn gbọ́dọ̀ sùn tẹ̀tẹ̀rẹ̀ o ah. ìfúra lóògùn agbá o. màá ṣiṣẹ́ tán hmm? màá ṣiṣẹ́ tán hmm? màá ṣiṣẹ́ tán. Ah, torí èèyàn ò lè gbọ́dọ̀ rí gbogbo eléyìí kó ní ẹ ká burúkú mi tún ṣẹlẹ̀. aburúkú ní ṣẹlẹ̀ sí kankan náà ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun ah. ẹ ṣeun. agbóra ah. ìtì wá sí gbọ́tẹ́ ni ẹ ń kọ́lẹ̀ kókókókó ẹ mo fi ṣáàyè tiẹ̀ lásán. tó bá jọkùnrin ni tó bá jóbìnrin ni àbọ̀ mẹ́kẹ́ àbágbàlagbà mo fẹ́ wẹ̀rù ń tọ̀ òun ni o. ikú o ẹ bébì ọkọ mi ó ti dé ó ti dé bọ́bọ́ tó sọ fún mi yẹn ó ní ó yá dákúnlẹ̀ kí n ká ṣe bó ṣe ṣe ṣojú kí n sáré ṣe fídíò ẹ̀ sí Instagram. dàdùbúlẹ̀ ni ṣé mo sọ pé mo náà kó wọn lóògùn ni. ṣebí bọ̀bọ̀ tó lẹ́jọ́ lọ primary school lóde yìí ó dẹ̀ ń kúnlẹ̀. níbo mo ti sọ fún ẹ fún ẹ rí kókó tí mo sọ fún ẹ ní pépà mo ti kà á mo ṣeré ní pépà mo ti kà á. mo kú ó bá yé mi jẹ o jẹ́ tètè kúnlẹ̀ o jẹ́ tètè kúnlẹ̀ o. ẹ̀gbọ́n mọ́kànjọ́lá ẹ̀jọ̀ dáríjì wá ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ikú la fi ń ṣeré yìí o. àdàbà kò ní ṣayín lẹ́sẹ̀ lágbó ọlọ́run ọwọ́ ayé kò ní kayín o ẹ má dá lóhùn ọmọ eke ló ń ṣe ìsọkúsọ ló ń sọ o èmi ẹjọ ẹ dáríjì mọ ọmọ eke ni wà ẹjọ lò ẹ ṣe ẹ ṣe pẹ̀lú dáríjì wà ẹ ṣe pẹ̀lú. àbáyé ẹ fẹ́ bàjẹ́ tí wọ́n <laughs> mọ ẹni mọ́ kò ẹni kò mọ̀ èmi má kọjú ọládẹ́njà ìwọ ń sọ fún ìyàwó ẹ wípé èmi máa ń jatọ́ lẹ́nu èmi àti ẹjọ́ lọ secondary school kan náà ni níbo ni mo ti mọ̀ yá ẹ rí. èmi kò rọ ni. àwọn tó ṣerú nǹkan tó ṣe lọ́jọ́ kìíní àná wọ́n ti fi ilẹ̀ ìwọ ṣaṣọ bóra ó ní ṣoríire mo kì í pààyàn lẹ́nìí ṣùgbọ́n ẹnu oníkọ́ lóníkọ́ fi ń pe ikú ó ti fi ẹnu ẹ pe ikú lẹ́nìí o. ṣe ṣe jẹ́ kí mi ọ̀rá máa lọ́ńtẹ̀ mi. Ah! ìlú ọ̀nà fìrì nídìí ọ̀kẹ́rẹ́ ẹ wo ẹ wo wo sukuu yẹn mi o mo ṣọkọ mi o ẹ ẹ ṣe kí mi rọ wá lọ sí tèmi ẹ ẹ mo wá ayé mi. òkú èrè o ò jẹyọ o ò mọ́sà lọ́bẹ̀ èmi lẹ́nìkan ni wọ́n náà máa mú tí ìwọ náà dẹ̀ ń gbàgbọ́. yorùbá yìí pọ̀ fún mi. lórí ìdè mi má kọjú ọlá dẹ́njà ṣé mo fẹ́ ra bone straight. mi mo pẹ́ gbọ́ yẹn náà. a ó fẹ́ ra bàtà etí ọba nílé etí ọba lóko kó síbi tẹ́ni má kọjú ọládẹ́njà ò sí. ẹ ti bá a wí. tẹ́ ẹ bá sọ nílé mo gbọ́ bẹ́ẹ̀ sọ ní kọ̀rọ̀ mo gbọ́ kò sí gbogbo bí tẹ́ ti sọ mi ò ti gbọ́ wàá ra bone straight wàá tún ra brazilian yìí. mi ò lọ bone straight rí. ṣùgbọ́n wàá lọ rà pẹ̀lú ọkọ ẹ lọ́rùn ni. ojú ẹkùn yìí pọ́n ojú ẹkùn yìí lé ó lé ó lé koko iná lójú iná lẹ́nu jìnnìjìnnì tí ń bá jìnnìjìnnì lẹ́rù ó ti dé. mọ́mí. ẹ ká sùn. Ọlásùnkànmí Ọlásùnkànmí agbófinró agbófinró ní five five thousand. She ṣe dáadáa ni. mami anike mama máa bù mí Hey, mama, ye ye me. mi ò ye ye, mo yìn ẹ ni. ẹyin mi ẹyin mi agbófinró ní five thousand naira ah. téèyàn bá wà bí kọ́síbẹ́ ṣe máa sọ́nà ni àbí kéèyàn máa tẹ̀lé mi bọ̀ ṣé mi ò gbìyànjú agbára mi ni mm-hmm. tí n bá tiẹ̀ fún yín ní five thousand naira ṣé mi ò kì í gbóúnjẹ wá bí lóṣooṣù máa ń gbé nǹkan mi wá síbi yàtọ̀ sí five thousand five thousand kẹfẹ́ ra káàdì ni. Hmm. bẹ́ẹ̀ ni o. o ti ẹ gbìyànjú o gbìyànjú náà lẹ́yìn five five thousand wà gbé gàrí wá àti níjẹ gàrí eléyìí tó wà nítan wà tó ti gbé gàrí mi wà kò sóúnjẹ mi lágbàáyé máa fi gàrí ó gbìyànjú a máa rí ẹ ṣé òsì. ẹ má gbàyé lọ́wọ́ mi ni. bí báwo. ẹ má gbàyé lọ́wọ́ mi ẹ má gbàṣẹ lọ́wọ́ mi máa mẹ́. Ah, ah. àìmọye àwọn ọlọ́pàá tí wọ́n ti dá dúró àìmọye àwọn tí lẹ́tà wọn wà lórí téèbù ọ̀gá tí wọ́n fẹ́ dá dúró kí ló fà á nítorí kéèsì tá a sọ̀rọ̀ pa ẹ̀ náà tí gbogbo wọn bá wá kúrò nínú iṣẹ́ ìjọba ẹjọ́ ibi náà ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ òun náà fẹ́ máa lọ sí. ẹ kí wàá tèmi ṣé mi mo fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ wọn. ẹ̀yin ni o. bíi báwo. ẹ̀yin lẹ fẹ́ lé gbogbo wọn kúrò nínú iṣẹ́ nítorí pé ọmọ yín ọmọ yín ó ń ja olè ẹ ò tẹ sọ fún àbẹ̀fẹ́ sọ fún mi pé ẹ̀mọ́ ọmọ yín ń jalè àbí ṣe nǹkan òwúrí ni fún mi pé kí n fi yan kan pé àbúrò mi olójà olè ẹ dẹ̀ mọ̀ pé ọmọ yín ni ẹ dẹ̀ mọ̀ pé olùdarí ẹ̀dẹ̀ mọ́ kó ló ń da àwọn ọlọ́pàá láàmú tá ò rí mú látijọ́ yìí ẹ̀yìn tẹ̀lé pé ọmọ yín tó kẹ́ bá sọ̀rọ̀ pé kó stop iṣẹ́ òde tó ń jà yìí ṣe ṣe ṣe nǹkan gidi ni ṣe nǹkan gidi ni. dájú ẹ sọ̀hún ṣèṣin pẹ́pẹ́sẹ̀ pẹ́pẹ́ ẹ sọ pé màá ń kéjì pẹ́pẹ́ tí ìbá yẹ kó rí tiẹ̀ ò pé kẹ́mi sọ fún Mákànjú ọlá wípé kó má jalè mọ́ jọ tí ò bá jalè kí ló fẹ́ máa ṣe dá mi lóhùn tí ìbá ṣe wípé ó ń jalè kí ló ṣe fẹ́ máa tọ́jú mi bó ṣe ń tọ́jú mi kí ló ṣe fẹ́ máa fún mi lóúnjẹ gidi jẹ yàtọ̀ fún gàrí tí wọ́n ń gbé wá kí ló ṣe fẹ́ ra rú ilé tí mo ń gbé yìí tí wọ́n wọlé wá tó wá bá mi kí ló ṣe fẹ́ rà fún mi iṣẹ́ kí ló fẹ́ kó máa ṣe kí ló kó paṣẹ́ àárọ̀ ẹ̀ tì iṣẹ́ torí ìrìnyàn mọ́ kí n sọ pé kó má ṣe mọ́ ọ̀dẹ̀ kí ni kó má ṣe sọ fún mi. má mi ṣe ilẹ̀ sọ̀rọ̀ yìí. ìyá mi ni. torí kì í ṣe màá mi tí mo mọ̀ ló ń sọ̀rọ̀ yìí ìgbé òmò tẹ bí nínú ẹ̀mọ̀ kó dàbí ẹ̀dẹ̀ sọ́pọ̀tẹ̀ for how long do I ṣe lè dá màámi mo kàn sọ fún yín ni o mo sọ fún yín ni you. ẹ sọ fún ọmọ yín o ẹ sọ fún ọmọ yín o àtòun àtàwọn alátìlẹyìn ẹ tó sọpọtẹ ìjọ tí cross path me lẹ́yìn eléyìí máa a o ọwọ́ bá. àbúrò ẹ. nǹkan aṣọ ọmọ yín nǹkan aṣọ ọmọ yín kì í ṣàbúrò mi wọn àbúrò mi ò kì í mẹ́tàlá ẹ̀ ò tó bẹ́ẹ̀. ẹ rò bẹ́ẹ̀. ìyálà ìjà ìyálà ìjà ẹ̀ ò tó bẹ́ẹ̀. bàbá ẹ̀ gan nínú sàárẹ̀ kò tó bẹ́ẹ̀. bàbá mi ti kú èmi wà láàyè mi. òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún ẹ. ọlásùnkànmí ọlásùnkànmí ọmọ ìyá tó ní o. bí báwo. ọmọ ìyá tó ní o. bí ti báwo. má dán wò tó bá dán wò wá dán tán. mi ò ní dán wò nìkan. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. mami mi ní dán wò nìkan máa ṣe ni. iṣẹ́ ìjọba ni mò ń ṣe tọmọ yín tó jalè tẹ́ ẹ̀ bá lè sọ fún pé kó má jalè bọ́ tó bá cross mi. súnkàn mi. máa waste ẹ̀. òun lérí níwájú mi. Ma waste ẹ̀ ó lérí níwájú mi ó <laughs> ó lérí níwájú mi. mi lérí níwájú yín máa mi. ṣé ó ní ìyá mi ni. mo ń sọ ìtọ́jú tọrọ fún yín ni. ìwọ ń sọ tọrọ fún mi. ọmọ yín jalè dẹ sọpọ́tì ẹ. ó dàpọ̀ mọ́. máa wẹ̀sì ọmọ yín dànù. Ah. ẹ jókòó ẹ ṣe báyẹn. wọ́n wàá máa lọ sọ́hún lọ dúró dé ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ sọ́kọ̀ mi. ẹ gbà mí kí lọ́mọ ìgbé mi tó ń léfùrù kọ̀ọ̀kan níwájú mi. ah tí ì bá ṣe ti abiyamọ ti kúnlẹ̀ ọjọ́ tí mo bí ẹni mo rò bó ṣe ń lọ yẹn màá ní kó má délé kí má kànjú ọlá fi ṣe olè jíjà sílẹ̀ kí ni kó máa ṣe ó dà kó lè filẹ̀ o ara tó bá fẹ́ dá ni kó lọ dá wọ́n bẹ́mi náà bẹ̀. Adùnní Adùnní Adùnní àbí kí ló ń jẹ́ mo wá kìlọ̀ fún ẹni kó bá mi bá má kànjú ọlá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ kó gbé olè jíjà ẹ̀ lọ sí ìlú bòmínà kí gan-an ṣó fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ ọkọ mi ni kí ló dé. kí ló wá yẹ kó lè tó yìí ẹ mo béèrè ni kí ló lè kó tó yìí. kí ni ò tó bẹ́ẹ̀. Ah, ah, torí pé mákànjú ọlá ń ṣe tiẹ̀ báyìí ọlásùnkànmí náà ń ṣe tiẹ̀ báyìí ikán ò pa kan lọ́wọ́ ikán ò dí kan lọ́wọ́ ikán ò sì pa kan lára àti pé ó yẹ kó o mọ̀ pé àtọ̀tún àtòsí èmi náà mo lè wọ́n. dápá dáadùn ni àtọ̀tún àtòsí níbo ó lè jọmọ tiẹ̀ ọkọ ti tèmi ni ọkọ ti tèmi ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó kógun síbì kan jùbì kan lọ ni ọ̀pọ̀ ọlọ́run dẹ̀jọ́ kan kọ̀ wọ́n <laughs> èmi wá kí ọ nílọ ni o àtọ́jú àtimú àti fúnra rẹ̀ àtọmọ ẹ kò tó gbé mi sáré bẹ́ẹ̀ ni. ó dáa kò òun lé fùrù kọ̀ọ̀kan òun lé fùrù kọ̀ọ̀kan ṣé orí bó ṣe ń lọ yẹn ẹyẹ tó o gbọ́kànlé tó o rò pé o lè fò bàgẹ̀bàgẹ̀ yẹn kò ní délé ní mi sọ bẹ́ẹ̀. kí ni túbọ̀ gbélé yìí náà o ní kí wá dúró ní junction kan junction tó ní kí wá dúró sí oléyàn kan máa wà ń bẹ̀ mo ti wà ń bí láti àárọ̀ sí mi ò rẹ́ anybody now what is all this. ẹ̀gbọ́n mi ẹ lè pè mí kí n má dá yín lò mo ní màá bá yín màá bá yín náà ni. ẹ̀gbọ́n mi what is the meaning of all. ẹnu iṣẹ́ mo wà mo ní kí n sáré dá yín lónìí ẹ̀gbọ́n mi. ẹnu iṣẹ́. ẹ ẹ jẹ́ ká tètè sọ pátá máa sọ. má kọjú. ẹ̀gbọ́n mi. so ohun tó sọ fún mi ni wípé ẹnu iṣẹ́ ló wà ó ń já olè lọ́wọ́ ni bí mo ṣe pè é. ẹ̀gbọ́n mi ẹ ká sọ pátá máa sọ kíá kíá ẹ jọ. so ibi tó ti ń jalè ló ti wáyé what is all this rubbish kí ló fẹ́ sọ orúkọ ẹbí wa dà yìí kí nìkan tó ṣe é kí ló gbé sọ́wọ́ tó gbé sọ́wọ́ tó ń ju ẹ tó fi jólẹ̀ ó ń já olè inú ẹ̀dẹ̀ ń dùn ó yangàn ó mọ iṣẹ́ tí mò ń ṣe o ó mọ̀ pé ọlọ́pàá ni mí wọ́n dẹ̀ ti ní kí n wá ẹ kí n wá àwọn tó kù yín má kọjú stop. ẹgbẹ́ mi ẹ dá padà ah, kí lè fẹ́ fi mi ṣe mo kàn ń pọ́n yín nítorí ẹ jẹ́gbọ́n mi ni ah, ẹni kẹ́mi fìṣẹ́ tèmi àti mo fi ń tọ́jú ìyá wa sílẹ̀ ṣé five five thousand dẹ́n fún ẹ lẹ́rìí pé ìyá yẹn fi mí ni kí ló dé ah, wọ́n ń fi ìtòrí gbígbó pàjá o wọ́n dẹ̀ kí n fi ìtòrí kíkàn pàgbò bẹ́ẹ̀ sì ni wọn kì í fi torí wèrèwèrè pọ̀ bùkọ́ kí ni mo ṣe nítorí ẹjẹ́ gbọ́n mi ni o ó yẹ kí n ti ṣe yín bọ́ṣẹ́ tó ń ṣe. jẹ́mi ọ̀bọ̀ jẹ́gbẹ́ nǹkan. màá ti pa yín dànù. pa mí. ẹ̀gbọ́n mi. pa mí. ẹ̀gbọ́n mi. pa mí. mo nífẹ̀ẹ́ yín ni. ó bẹ̀ mí kó o pa mí. ẹ̀gbọ́n mi. má kọjú stop o má kọjú stop o. ẹ̀gbọ́n mi. a ní fojú sunkún ẹnu family wa o. ẹ̀gbọ́n mi ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ o ìpẹ́ni ní sọ́lá mo ti pọ́n yín lé o mo dẹ̀ da yín lóhùn o ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ o ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ o. Àkànjú ọlọ́dẹ ń jọ. Ah! Ah! ọ̀fun fura fura fura fura ọ̀yà yára wò bára ṣe ń pọlẹ̀ bẹ́ẹ̀ náà ní fọlọ́hun. ń bolo tí ó. owó tẹ lọ gbà ń kọ. a ah, lọ gbowó. wọ́n mi àgbowó. àgbàlagbà ń parọ́. He's not just notorious, he's so popular. Mo erase anything that has to do with Kenegbe. If you move it. If you join ẹni ọmọ ìbọn fọ́ orí me. Ẹlẹ́dàá mi, ta ni mo ṣẹ̀ tó lè bá ń bẹ̀ ẹ́? Kò dáríjì mi. Ẹ lọ fọkàn yín balẹ̀. Àwa ọlọ́pàá wa bí iṣẹ́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 kúkà ọgbọ́dọ̀ palẹ̀ ilẹ̀ yẹn tẹ̀ ọ̀rọ̀ ìwà lọ́mọ látọ̀ká ara ẹ̀rù jẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ láti lọ jìnnà iwájú lọ ká foró sí tíbi ìpani ẹ̀yìn là kékeré fìjà tiẹ̀ sí kó tó di pé yọ pààyàn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọjà jáde sẹ́. This is not accepted. The only informant tí a rí láìlé òun ni ẹ ti jẹ́ kí wọ́n pa yìí. ìwọ dojú ìbọn kọ èmi ṣé mi morúkọ tí mò ń jẹ́ ọ̀kadìmọ́lé sọ lórúkọ tí wọ́n ń pè ìbọn òkùrù pàjìgàn lórúkọ tí wọ́n ń pè ẹ̀tù òṣùnà wọn. wọ́n ní náà kò ṣọmọdé mo rí àwọn extra things tí dáadé ẹ kó wá bíi diamond bíi gold. góòdì tó kù sílẹ̀ lọ. àárọ̀ inú ẹ̀ṣẹ̀ gbé lọ báńkì. kò ní bàbá yàrá yà yín o ṣọlá ìbùkún ni yìí ni àwọn bá láti máa gba góòdì ẹ̀yin lọ́gbẹ́gòdì lọ sí báńkì kí ló ń èmi kọ́ kélégbé ni kélégbé ló pa ọmọ yìí yes investigation tá ṣe ó jẹ́ ká mọ̀ wípé ọmọ yín ló máa ń fún àwọn kélégbé ní gbogbo details báyìí máa lọ rọ̀. kélégbé káyé lọ. yáá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 olùpèmọ́pè o ogun o ogun o ìbọn mi dà o. Coming soon on Okiki Premium TV. lásìgbà tí mo ti máa rí mi ò lóyún láàárọ̀ kó bá mi dálẹ̀ rí. mo ṣèlérí fún yín lónìí wípé bí n bá ti lè ń bímọ kété ń gbèlè yín lọ́wọ́. ẹ̀rín obìnrin tó bá ń bẹ ọkọ tí ọ̀bá rọ́mọ bí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 Ah, satin. sátìn sá. kò sátìn tèmi ọba yìí ó kò lè sátìn o. like to? What thing with you I've been trying to call you. What's sá with ìfẹ́ What jìnnà sí i. They can call it crime of passion. We are fighting for war for the masses. Work for the truth and work for the justice. Òrèrè kankan kí lè rí rẹ̀, wọ́n wá ń yẹ̀bọn kan àìgbọ́ dìgbà, ọgbẹ́ kan kò sálẹ̀, ọwọ́ pọ̀ dé ẹ̀yìn. Kọ́míṣọ́nà ní Akérèlé, wọ́n ló dáwò. What? Ṣé kò sí ẹni kaṣọ́ àti ìrẹsà? Torí wọ́n ṣe pè wọlé ni, àti mọ̀ iye èèyàn tó kú. Kọ́lá! Bùkọ́lá! Àtẹ̀mí! Bùkọ́lá! Àtẹ̀mí! Bùkọ́lá! wọ́n dẹ̀ fún mi ní seven days láti take life mi. o lè kí n. mo kì í ṣe èèyàn you don't deserve to live. ikú lè rẹ̀ ṣe. Our lives are in danger. Um, anyway, tẹ́ bá ti rí four reverend sisters, don't watch four reverend sisters, please. By all means, detain them and make sure you pass the signal, please.

final year ni mo wà yìí and tí mo bá sub school fees mi sí to start with wọn jẹ́ kí n ṣe exam carry over ni mò ń wò lọ́ọ̀kan yìí bí o dẹ̀ ti lè concentrate láti ṣe project ọlọ́wọ́ tí mo wà yìí supervisor kan wà tí ì. ọ̀pọ̀ náà ẹ̀yin náà ṣe yìí ẹ̀yin lè lẹ́gbẹ̀ẹ́ wá. èdè nígbà tí wàá di pé a ti ń lọ church tá lórí àti tèmi yàtọ̀ sí gbogbo àwọn yòókù àbí kí n máa lọ sí redeemer sí gbogbo àwọn program tó máa ń ṣe yẹn kí n máa lọ ṣe àpéyà tí kúkú máa gbálẹ̀ in church àbí ẹ̀rọ bẹ́ẹ̀. ìtorí pé o ní oyún ní bàbá ẹ̀ ṣe lé ẹ síta. àmì ẹ́ àyẹ̀dẹ̀ tó rọ̀ náà gbàgbà àwọn ọ̀ṣun ìwọ̀n àwọn náà kó ti torí pé mo kọ̀ lórí ọdẹ wà ní abẹ́. mo ti fi kọ́lé sí Ìbàdàn. ó kọ́lé. kí ló dé ẹ̀ fún mi lówó ni. ọ̀rọ̀ àgọ́ ọmọ mi ládùúgbò yìí. kíkà èmi gangan ni wọ́n ń pè lólówó làgbà. olówó làgbà ní kọ́kọ́ olórí burúkú ọmọ kékeré ni. ṣáṣà bí lóun mọ kọbọ wálé ni. Ah, ṣé ṣe bá mi sọ ṣé bèbè ní sọ mi tí ó lọ fún un. ẹ ṣe bá mi wá ọmọ mi síta àìjẹ́ bẹ́ẹ̀ inú ilé yóò ní tòrò. ìbò Are you mad? tíwájú ò bá ṣe yọ ẹ̀yin máa ṣe padà sí. báwo wà lè ṣe ṣe gangan gangan. ta ni ó ṣe lẹ́yìn àwọn ọmọ ọ̀gá. tí wò ó tún mọ ibi tí àṣàbí wà. dádì mi ò mọ ibi tí àṣàbí wà. gbóná ọ̀rọ̀ tó ń sọ yìí ó dán ọ lójú. mo ah, ló dá mi lójú pé mo mọ̀ ń pa ẹ̀. Ah. ẹ ẹ jẹ pẹpẹ súpe gbére ègbére ègbére eh. tí wọ́n ní wọ́n ń ní ẹ̀ta rẹ̀ ní ẹ̀gbédè ní. ara àfihàn eh. ó sì pẹpẹ túbẹ̀ mẹ́ni tẹ́ jẹ́ gbọ́mọ ẹ̀yìn. Eh, mm, mm, mm. Coming soon on Okiki Premium TV. gbogbo agbára ti bẹ ní gbèrè òkun ó di ti olúgbòdú lónìí gbogbo agbára ti bẹ ní gbèrè òkun ó di ti olúgbòdú lónìí agbára ayé kan kò tún ká mọ́.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 kò ní sọ̀rọ̀ bàtàbàtà sọ̀rọ̀ díndín ọba àlù olóò níbìkan tó fẹ̀yìntì ibi tó wá fẹ̀yìntì tí ó wà kápá owó àbọ̀ mọ̀ pé lẹ́yìn owó owó ni lẹ́yìn owó owó ni. ojú ti egúngún egún kò máa mọ ọ̀nà ọ̀gbàlẹ̀ mọ́. ẹ bá mi fi orò lé kúrò náà. kẹsẹkẹsẹ ní dá láàrin ayé igi ní dá láàrin ọgbà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 wọ́n nípa abániṣẹ́ òde ayé òká ọ̀gbẹ̀rì fojú da ayé ọba yé lọ ó fojú di mí lónìí kò ní lọ́ọ́ bá lọ. bẹ́ẹ̀ ṣe ń wò mí lórí ìdú ẹ̀ èmi gun òkèrè inú ayé. Coming soon on Okiki Premium TV. Ọ̀kànjú ọ̀làdé èrò ọjà ẹ para wọn aláǹtẹ̀rẹ̀ wọ ọjà òde òde olóńgì ní tìgòkè ajá ojú tó lé ojú tẹlẹ ojú tó kọ́.